Sanitary pads come with absorbency core, tender soft fluffy surface, minty flavor which removes offensive odors. Feel free to dance and move your body all you want without any leakage or discomfort. B Sense sanitary pads. Make sense. In continuation of the works of mitigating flood risk in Ibadan metropolis, Ibadan Band Flood Management Project, on behalf of the Oyo State Government, wishes to inform residents and commuters that there will be traffic diversion at the Labo, Adekile and Sheriki Adeyalo areas of the city to enable our contractors construct bigger covert and bridges in the area. The work will start at scheduled below Labo Covert near Total Filling Station, Ibadan South East Local Government Area on the 5th of March 2022. Adekile Covert near Adekile Goodwill Grammar School, Ibadan South East Local Government Area on the the 5th of March 2022, Seriki Adeyalo covered an Ogbere River on our local government area on the 5th of March 2022. Alternative routes have been provided for each of the site as follows. For Labo, vehicles coming from Morita Akpering going to Beremakbo will take Ashanke Street to Idiaru Junction, then to Kobomoje Street come out at Oronyo to link Bere Road. For Adekile, vehicles coming from Morita Akpering to Aremo will take Boripe Street in front of Ulubado High School to St. Peter Aremo's Church Road to link Akpering Road. For Seriki Adeyalo, vehicles coming from Ondo Road to Orita Akperimbere Road will take Awotunde Road to join Orita Akperimbere Road. Likewise, vehicles on the other side of the covert will take Orita Road to Transformer and link Tioya Road to Akoron Olorunshogo Road. As a result of this, the existing covert at Labo, Adekile and Cherokee Adeyalo will be blocked on the 5th of March 2022. The reconstruction work for the three coverts will take about four months concurrently. Pedestrian crossings have also been provided at the site. We urge all residents, motorists and other road users to cooperate with the workers to ensure successful and timely execution of this developmental project for the benefit of all. IUFMP say no to flood. Ìbàdàn sọ Fresh FM làwà. ẹ kú Ajábalẹ̀ ti dòde Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. lórí Fresh FM tó kílẹ̀ falafala. ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri lẹ́wà. láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòde o. ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó ká jíjọ Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá ògidì ajábalẹ̀ ìròyìn òní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá lórí Fresh FM. tó bá fẹ́ buná wá buná wá tó bá ti buná wá kó kó Àdìsá òkó bó ṣe ń ṣọ́ kúrò níbí. orí rẹ ọjọ́. o ṣeun jàre. yorùbá bọ̀ wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n hmm. ayé ń bàjẹ́ àló ń dà hmm. tá a bá wo gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé káàtà yìí dà wá ń gbà míì gan ẹ̀rù ọlọ́run á sì máa bá àyàn yìí pé ṣé kìí ṣe pé nǹkan tó súnmọ́ ti òpin ayé ti dé òpin ayé ti dé. orí ti tàwọn onímẹ̀wàá mẹ́wàá tv. ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́wàá méjì ọkùnrin tí wọ́n ń ṣe ìṣe akọ àtabo ọmọ ọdún mẹ́wàá ni wọ́n o. akọ àtakọ sì ni wọ́n. akọ àtakọ ni o. ení nu o case hmm. number one hmm. case number two hmm. ọmọ ọdún mẹ́ta. tí wọ́n ń ṣe kọ̀tọ́ ẹ dákun ẹ̀yin òbí ọlọ́run tó fún wa bí yóò fún wa wò <laughs> àmọ́ mo ṣe àkíyèsí nǹkan kan yìí pé lọ́pọ̀ ọgbà ojúṣe tó yẹ kí òbí ṣe ń gbà míì a máa ń gbàgbé ẹ̀ hmm. tó sì jẹ́ pé hmm. orí Allah Allah Allah Allah amu là hmm. ń gbé gbogbo rẹ̀ lé lórí ló máa ń jẹ́ ká kùnà láti ṣe àwọn ojúṣe nǹkan míì tó yẹ ká ṣe ẹ dákun ojú òní tiwa o òbí òní owó dé ọ̀la òkòló lóòótọ́ àṣà jẹun àmọ́ bàbá ò ráyè ìyá ò ráyè ta lókùn tó máa ráyè fọmọ ẹnìnú hmm. fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ohun tí àwọn ọmọ òun gan tí wọ́n ní àǹfààní sí tí wọ́n ń wò àwọn fíìmù búkú mi kan tó wò òbí mi gan mọ̀ kó wà lórí fóònù òun bẹ́ẹ̀ ni. ẹ wo ṣe rí àwọn nǹkan tó wà ń bí báyìí ah. ẹ má jẹ́ ká bẹ sí afẹ́fẹ́ jù bẹ́ẹ̀ lọ ààbọ̀ ọ̀rọ̀ wọn ni ó tó fún ọmọlúwàbí tó fẹ́ gbọ́n. àwọn orílẹ̀-èdè kan wà tó jẹ́ pé ó ní ibi wọ́n ṣe òfin tó jẹ́ pé ó níbi tí ẹ lè wò lórí ẹ̀rọ ayélujára hmm. lórí fóònù yín àwọn ibì kan wà tó jẹ́ pé wọ́n gbà wọ́n láàyè láti wò ẹ lè wọ bẹ̀. ṣáwa náà ò lè ṣe wẹ́ẹ́ hmm. lẹ́yìn. Ah, torí <laughs> òpin ayé ti dé o. nǹkan nǹkan ń ṣẹlẹ̀ o. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ọjọ́ ọ̀la wa làwọn ọmọ yìí hmm. kọlọmọjẹ kan bàjẹ́ mọ́ wa lọ́wọ́. àmì o àmì o. tó ajá àbálẹ̀ ìròyìn látúgbé wa ka yín mọ́ kọlọ́hún ó ṣàánú wa. ṣèbámi ńlá. bẹ́ẹ̀ bá gbúrò epo sí epo ah, epo wà o epo ń bẹ bẹ́ẹ̀ bá fẹ́ràn epo mm-hmm. ẹ lọ sóje àbí epo pupa kọ́ ni. epo hmm, dúdú ni ó ní two fifty two fifty naira lòún ra lítà. ó sì rira ah, hmm, hmm. ọlọ́run ó ṣàánú ó tẹ̀ tó wá ń sọ fún mi ah, ó ní wọ́n ti sọ tẹ́lẹ̀ náà pé orí three hundred náà ń gbé wa lọ oníṣòwò bóyá bá ṣe mọ eh, iyì mọ. ṣé subsidy introduction lélẹ́yìí ni àbí kíni torí kò yé mi. preamble preamble tún eh. awa <laughs> ọ̀rẹ́. ọlọ́run ó gbà wá. àmín àmín. tó ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni ọ̀nà sí ọ̀nà sì ti là. báwa. a mọ fomi lò a sì mọ gbàdúrà a sì mọ nírètí pé yọ̀dà. àwa fúnra ara wa ó wàá pe ará àti àdọ̀fin wa a eh. bára wa sọ̀rọ̀ pé. twenty twenty three. ló tún bọ̀ lọ́ọ̀kan yìí. ẹ ti gba káàdì ètò mm. ìdìbò. ọba tún wù wá. Mm, mm, ká tún yìnbọn lò. kó bá ọ̀dà ọlọ́run ọba ṣe ẹ mọ̀ a lè ṣe bá a dórí ètò báyìí ká má wá nǹkan tá a fi sínú. mọ́gẹ́jì fújọ wa dànù dànù. Ah, bẹ́ẹ̀ bá wá ẹ̀bà tó dáa tó ń gbóná jejeje lẹ́yìn ẹ̀bà òun kéèyàn wá ọ̀rá lọ wá bíi ọbẹ̀ kan tí wọ́n ń pè ní ẹ̀fọ́ ebòlò hmm. tó bá mú ẹ̀fọ́ ebòlò tó wá mú ẹja pala gbígbẹ hmm. tó yọ orí ẹ̀ kúrò ńbẹ̀ hmm. tó jù sínú ẹ̀fọ́ ebòlò òun tó wá sọ́kọ̀ mi dáadáa ó wá mú ẹ̀bà yẹn tẹ̀ ẹ́ nínú ẹ̀fọ́ ìbòlò yẹn bùúsì ńlẹ̀ rárá ni ẹ̀fọ́ ìbòlò yẹn bùúsì kó wá mú ẹja yẹn kó kó lé ẹ̀mí mímọ́ kọ bó ṣe ṣe ó kù sá má jẹ́ kí omi jìnnà sí ọ atarodo sì ni kó lò kó fi ṣe àwọn èyí tó máa ń ta ẹni o scotch bonnet tó ta dáadáa òun ni kó lò sí bó ò ní kàtá tẹ́lẹ̀ àbọ̀ wá kàtá wọ́n pé kàtá ọ̀fẹ́ ni <laughs> oògùn ọ̀fẹ́ ni bó ṣe jẹ́nu bó oúnjẹ bá ti kó ònú iṣẹ́ ìṣẹ́bùṣe Alárẹ̀ jákàròyìn. ìròyìn tó wà lójú ìwé ìròyìn Vanguard ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé lórúkọ tèmi. mi ò rántí ikọ̀ tèmi mọ́ mo ti jẹun gbàgbé. àti Nigeria Tribune tó wà lọ́wọ́ mi ọ̀rọ̀ nípa Abba Kyari lọ́kọ́kọ́ wà wájú kọ́lọ́hún ṣàánú wa eh. wọn ni ìjọba àpapọ̀ ẹlẹ́wà Nàìjíríà ti fọwọ́ sí i pé ilẹ̀ Amẹ́ríkà láwọn fẹ́ fojú gán ní Abba Kyari kọ́ wá wí tẹnu ẹ̀ lórí ẹ̀sùn kan tí wọ́n fi kàn án pọ̀ mọ̀ sí owó wáyàwáyà ìyún kálu jìbìtì lórí ẹ̀rọ ayélujára tí ògbóǹtarìgì kan tí wọ́n lọ́jọ́ mọ nàìjíríà àmọ́ tó jẹ́ pé kálu jìbìtì orí ẹ̀rọ ayélujára ní fi ń ṣòkòwò ń tiẹ̀ hush puppy wọ́n ní òun náà sọ pé àbá kyari máa ń pa rẹ̀ hmm. ìjọba àpapọ̀ ní àbá kyari ọ̀yá máa bọ̀ mọ́ lamẹ́ríkà wá lọ wí tẹnu ẹ̀ àmọ́ wọ́n ń sọ̀yún lọ́wọ́ ní NDLEA àjọ tó ń gbógun ti gbígbé àti lílo oògùn olóró ńlòkulò ní nàìjíríà hmm. àwọn náà tún sán ẹ̀sùn bíi mẹ́jọ wọ́n sàn mọ́ Abba Kyari lórí gẹ́ẹ̀ eh, ojú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà Tribune ló ọ̀dà lórí ọ̀rọ̀ Abba yìí kan náà ni o hmm. wọ́n ní ọ̀rọ̀ tó ń jáde ń bẹ̀ ni pé Abba Kyari ọkọ̀ ọ̀fẹ́ lọ́wọ́ délé Amẹ́ríkà àwa ti ṣe tán o láti fọwọ́ wa fọ ẹsẹ̀ wa ká sì yà ń do fà rẹ ó di jìgà lọ́wọ́ àjọba ilẹ̀ Amẹ́ríkà ibi tẹ́ ẹ bá jọ rìn dé ẹ jọ máa yanjú rẹ̀ láàrin ara yín ìyún báwọn àwo gédégbé lábala ti ọ̀rọ̀ epo pẹntiróòlù wọn ni iléeṣẹ́ epo NNPC wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn alágbàtà epo pé kékulé ó gbọ́ kó sọ fún toko kádùn ó gbọ́ kó lọ rò fóòbẹ̀ tẹ́ ẹ bá fowó kún owó epo. Ha! tí ọwọ́ wa bá ẹ tẹ ọ̀kan kan nínú yín pé ó ń fọwọ́ kún ọwọ́ epo ojú ò mọ̀ àti bo wọ́n ní àwọn tí ń gbọ́ hunuhunu páwọn kan ti ń ta epo jálá kan tó tayọ one hundred and sixty five naira fún lítà kan wọ́n ní à àwọn ṣe ń gbọ́ ni àní gbà yín láàyè láti dán irú rẹ̀ wò ọ̀rọ̀ rèé o ẹ lọ tààràtà sójú ewé kínní ìwé ìròyìn ti Daily tó jáde lónìí kódà The Punch náà ọ̀ọ́ká kó ròyìn. Hmm ìròyìn kan bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn Nigeria Tribune kò fẹ́ẹ̀ dùn mọ́ èèyàn nínú wọn ni dókítà méjì ní ibà ọ̀rẹ́rẹ́ lásà lọ́pa ní Ọ̀yọ́ kọ́lọ́hún ṣàánú wa. ìròyìn míì tó tẹ̀lé òun ló ń sọ̀rọ̀ nípa ti àwọn ASUU ASUU tóun náà jẹ́ bí òpó kan tí ó sọ bọ́jọ́ la ọmọ akẹ́kọ̀ọ́ Nàìjíríà ó ṣe rí ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nàìjíríà Tribune sọ pé ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà tún ti gbé àwọn ìgbìmọ̀ kan dìde láti tuntun àsọyépọ̀ sọ láàrin ìjọba àti asuu lórí ibi wọ́n fi orí ọ̀rọ̀ sí lọ́dún two thousand and nine. Hmm. ọgbọ́n iye owó tí wọ́n ló wà nílẹ̀ báyìí hmm. tírílíọ̀nù mọ̀ ni ọlọ́run wọn bá ni yóò tó march thirty first làwọn fúnjọba pé gbogbo ohun tí àwọn béèrè kíjọba ó fún àwọn. káwọn lè wọlé. wọ́n ní bí ọba á fún àwọn. Mm àwọn tún bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. lọ́n ṣàánú ṣáà ni máa kọ́ àwọn ọmọ wa lábẹ́lé báyìí bá kọ́ wọn lábẹ́lé ṣáà fún wọn ní sabuké lábẹ́lé ni. ó lágbára ẹ dákun dábò ẹ bá wá nǹkan ṣe sílẹ̀ yóò mà ní bàjẹ́. Ah. wọ́n lóhun gbogbo ọgbọ́n ọgbọ́n náà ní fi kọ́ ni. wọ́n ní owó kan tí wọ́n pè ní sovereign wealth tó máa ń wá láti ìjọ <laughs> wọ́n ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ti sọ ọdún mọ́ ẹ pé owó yìí ẹ dákun dábọ̀ nàìjíríà ẹ já fọwọ́ wa ká fẹsẹ̀ wa ká sì yọ ọ́ lágáyé pé àfẹ́ mọ́ àgbà mọ́ àlọ́wọ́ ń bẹ̀ mọ́ torí bá méjì kọ́ ohun tó ń lọ nílẹ̀ òkèèrè àìsáṣọ lọ́rùn pàká ó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eríwo ó sì yẹ ká gbọ́ nígbà tí ẹṣin tó wà níwájú ti tẹsẹ̀ bọ kànga hmm. àwọn èyí tó yẹ kó kù lẹ́yìn ó yẹ kán káfàró wípé ewu ń bẹ lóko lóńgẹ ò lóńgẹ gan bàbá ewu sì ni ẹjẹ́ àwọ́gilé àgbàmọ́ àfẹ́mọ́ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ nàìjíríà ń lọ sọ bẹ́ẹ̀ hmm. àmọ́ o ìjọba àpapọ̀ sọ̀rọ̀ fún asuu lórí ìròyìn tó kà hmm. wọ́n ní kò sí owó kankan ńlẹ̀ tá a lè san láti lè fi bóyá bùkátà béèrè tí asuu ń béèrè lásìkò tá a wà yìí ńbo lẹ ti rí kò sí tààtà lójú yànyàn owó tí ò sì sí jẹ̀díjẹ̀dí kan ò lè táwọ́ sí pé ká kó wá èǹgègè ló sọ̀rọ̀ ló kọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé asuu ẹ jèbùrẹ́ ni o àwọn olùgbẹ́bẹ̀ lọ́wọ́ tá a wà yìí kò sí tààtà lójú yànyàn ojú ewé kínní sí keje ìwé ìròyìn the punch ibẹ̀ gangan ni ìròyìn wà. ìròyìn kan bẹ lójú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune ẹni tó bá rí ìwé ìròyìn Vanguard mú ojú ìwé kẹjọ rẹ̀ ni ó ti bá a hmm. tí wọ́n ní ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti ń bi iléeṣẹ́ tó ń fọ epo nílẹ̀ wa Nàìjíríà léèrè ẹ gbọ́ ẹ̀ta ni àbẹ́ ẹ̀jèrè wọ́n hmm. ní <laughs> ẹgbẹ́ àwọn gómìnà ń bi NNPC léèrè pé ọmọ tójọ́ mẹ́ta ẹ mọ̀ fowó kankan sínú àsùnwọ̀n ìjọba àpapọ̀ hmm. Federal Account eh, Allocation Committee ni wọ́n ń béèrè bẹ́ẹ̀ pé ẹ dúró owó tó yẹ kí iléeṣẹ́ tí ń fọ epo ńlẹ̀ wa NNPC kọ́ mọ̀ fi sínú àsùnwọ̀n ìjọba ọmọ kankan ẹ pẹ́ ta ni àbẹ́pẹ́ jèrè kẹjọ ìwé ìròyìn ti Eh, Vanguard ó wà lójú ìwé kejì ìwé ìròyìn Nàìjíríà Tribune. twenty twenty three gbọ̀ngbọ̀ngbọ̀n ní kankun ibi tá a dà á gbà ọlọ́run nìkan ló yí ọlọ́run bá wa ṣe o kílẹ̀ yìí ó má bàjẹ́ ayù ti sọ̀rọ̀ ìkànkùgbọ́ ẹgbẹ́ òṣèlú PDP ní egun ṣoṣo ti parí ike fún wọn ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì sọ òkú ọ̀rọ̀ ní àfi gbọ́n lágbo ilé ètò òṣèjọba tó wà lórí àlééfà lásìkò yìí ó ní ètò òṣèlú ìjọba àwarawa ńlẹ̀ wa Nàìjíríà ó ti ya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ lábẹ́ ìṣàkóso Muhammadu Buhari òun ni o ẹ má làágùn jìnnà ọwọ́ ẹni tí nǹkan ti wọ́ wá Buhari ni ẹgbẹ́ amú dáadáa ẹni tí wàá ṣe alága kò kárí àjọ elétò òdìbò orílẹ̀-èdè Nàìjíríà Yakubu náà sọ̀rọ̀ ó ní 2023 ètò òdìbò náà yóò lọ gerege eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn fọhùn bí ọmọ èèyàn ọ̀fọ́n kankan ò sì ní fìrùnà gbá a ti ṣàtò sílẹ̀ ẹni tó bá wá fẹ́ ṣe kánmọkànmọ rébèrèbè rándanrandan kó jẹ́ lọ tọwọ́ ọmọ rẹ̀ báṣọ bíi bẹ́ẹ̀ kọ́ ìkòkò ò ní gbẹ ìgbómigbá ṣoṣoro àtẹni tí ó tẹ̀ ẹ́ papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ẹ lọ sí ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ńbẹ làkòrí wà. ìròyìn kan bẹ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard mo tajú kan mo tún rí inú ìwé ìròyìn Nigeria Tribune ìròyìn ọ̀hún ó tún wà ní ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ló ń sọ̀rọ̀ nípa ti Sunday Adéyẹmọ olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho wọ́n ní ọ̀rọ̀ kan jà rìnrìn táwọn kan sọ wọ́n pé Sunday Igboho ti bọ́ kúrò lọ àtìmọ́lé ní orílẹ̀-èdè Benin Republic àmọ́ ohun tí agbẹnusọ àti agbẹjọ́rò Sunday Igboho fi síta hmm. Yomi Aliyu San lánàá ni pé kò tí ì sí ń tọ́jọ́ àwọn ń ṣètò rẹ̀ lọ́wọ́ ni nítorí àìlera ara rẹ̀ ń bẹ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ìròyìn tó tún fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ròyìn ọ̀hún lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard ló ń sọ̀rọ̀ nípa bàbá Edwin Clark ọ̀kan gbòógì lágbo òṣèlú nílẹ̀ wa Nàìjíríà ó ní ní tòun tòun o lọ́dún 2023 ààrẹ tán máa filẹ̀ láti ọ̀dọ̀ àwọn ẹ̀yà Ìgbò ń lò wọ́n tẹ̀lé ó ní ẹ̀yà Ìgbò ń lọ yẹ kí gbogbo àwọn ẹ̀yà míì kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n sì gbé lárugẹ kóun náà káwọn náà tiẹ̀ dóróyè kan di ààrẹ lẹwa Nàìjíríà àwọn ni wọ́n lè já ilẹ̀ wa nàìjíríà gbà lọ́wọ́ ìṣubú òjijì tó fẹ́ débà kọ́lọ́hún ṣàánú ojú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard lọ́wà. ọ̀dà omi ìtúrèé o wọ́n ní ọ̀rọ̀ kan ń bẹ léyìí tí àwọn aráàlú máa ń sọ sí èèkàn kùgbó olóṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà pé àwọn olóṣèlú o wọ́n ní ẹni tó jẹ́ pé wọn ò bìkítà ohun tó bá fẹ́ ṣe abalẹ̀ ètò ẹ̀kọ́ kó ṣe é ni wọ́n bá dúró tiẹn òun ní náà ló sì fà á tí wọ́n sì máa ń rán ọmọ lọ sùkúù nílé òkèrè ọ̀rọ̀ kan wá jáde wípé ẹ wá o kálukú ẹni bá lọ́wọ́ lọ́wọ́ tó lówó lápò tó sì ní jọ̀bọ̀jọ̀bọ̀ lè dáṣà mo kíọkíọ òun náà lè rán mọ́ rẹ̀ kó lọ sílé òkèèrè kó lọ kàwé ó ní àwọn olóṣèlú lè rán lọ kàwé bí ó bá gbé wọ́n ó lè jẹ́ sùkúù ìjọba ó lè jẹ́ sùkúù aládàáni ó sì lè jẹ́ nílé òkèèrè ṣùgbọ́n kẹ́pẹ́ máa gbé ìròyìn pò yẹnu pé ebi ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ọ̀hún wọn ò lọ́mọ láwọn sùkúù tí ń bẹ ńlẹ̀ nàìjíríà ló jẹ́ wọ́n máa ṣe báṣabàṣa irọ́ tó jìnnà sóòótọ́ ni ẹni tí òṣò lóṣèlú gan rán mọ́ lọ kàwé nílé òkèèrè hmm. ìkìlọ̀ kan tún rèé o wọ́n ní ìta olóde ó yẹ kó ti yẹ yín báwọn hmm. ìta olóde tí a máa ń torí rẹ̀ táwọn bàbá wọn máa fi epo pa á lára nǹkan kan wọ́n ní ó ti wọ ìpínlẹ̀ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ fura o ìfura ń lo oògùn àgbà pánsá ò fura pánsá jáná àtìjà ò fura àjájì onílé tí ò bá fura olè ní ó òun sọ̀rọ̀ kínní kan tàǹgìrì ṣé generation tó wà lóde yìí mọ nǹkan tó ń gbé bẹ́ẹ̀ sọ. ìròyìn kan rèé tó sọ̀rọ̀ nípa èrè díẹ̀ tí mo fẹ́ fi di ààrẹ lẹ́wà nàìjíríà. ìwọ àdìsá. ọdún twenty twenty tinubu ti sọ̀rọ̀ adó èkìtì ló ti sọ̀rọ̀ ọmọ oyè ẹgbẹ́ òṣèlú apc tí ọ̀nàgà wo ipò ààrẹ lọ́ọ̀kan tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ pé borí bá bóun ṣe lọ́dún hmm. twenty twenty three kóun ó dì í Bọ́lá Ahmed Tinubu ń ló sọ pé ilẹ̀ wa Nàìjíríà nílò aṣáájú tí ó dáńtọ́ tí ó sì jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin àwọn ọmọ Nàìjíríà ó ní tí ó gbógun ti ìgbésùmọ̀mí àti gbogbo ń tọ́jọ́ ti ètò ààbò tó mẹ́hẹ tí ó sì mú kí ọrọ̀ ajé lẹ́wà Nàìjíríà tó dorí kodò bí èso ogi kó gbéra sọ so ó ní léyìí tó fi jẹ́ pé tolórí tẹlẹ́mù nílẹ̀ wa nàìjíríà náà jẹ́ mùkútùn ìjọba tàwa ara wa tá à ń ṣe lọ́wọ́ yìí ó ní bóun bá di ààrẹ lọ́dún twenty twenty ìrètí ń bẹ fúnlẹ̀ wa nàìjíríà hmm. kódà àyípadà tá à ń fẹ́ ọwọ́ rẹ̀ lọ́wà ńbẹ lójú ìwé ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. omi tún ṣẹlẹ̀ o wọ́n ní àwọn tó máa ń ṣe POS tí wọ́n máa ń gbowó tí wọ́n máa tún báyàn ṣe dátà nǹkan kan àwọn ìlànà tá a fi ń browse lórí ẹ̀rọ wọ́n ní lárákùnrin kan bá lọ sọ́dọ̀ wọn pé ọ̀dà o mo fẹ́ ṣe nǹkan báyìí kàṣà báyìí kà òdì wọ́n nígbà tí arábìnrin yìí tó lọ síbẹ̀ pé òun fẹ́ ra data wọ́n sì ti ṣe data fún lóòótọ́ hmm. wọ́n nígbà tí ó yẹ̀ wò ló bá wò pé àà data búkú o lẹ wá ṣe data ẹlẹ́sìn mìíràn lẹ́ máa ṣe kí á pa àmọ́ nǹkan tó fá data lọ lórí ẹ̀rọ nígbà tí ó fìbínú padà ńṣe ló lọ gbé ọbẹ̀ gbóná ó sì dá ilé òǹtọ̀ òun lórí gbogbo ojú ẹ̀ báyìí ọ̀bẹ rẹ́kẹ́tẹ́ ló ṣe o inú bíbí wọn ràn níṣẹ́. ṣé ẹ níná ládùúgbò yín ẹ níná iná mọ̀nàmọ́ná ó ṣe mọ̀nàmọ́ná ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ti ṣàlàyé rẹ̀ tí náà mọ̀nàmọ́ná fi ń ṣe mọ̀nàmọ́ná wọn ni láwọn odò dáàmú wa omi ti lọọlẹ̀ ni hmm. kódà wọn ni. àkànṣe iṣẹ́ alágbára kan tó jẹ́ ti amúnáwá nínú ọba parí iṣẹ́ lórí rẹ̀ tó fi jẹ́ pé iná wà fún ọmọ nàìjíríà ọmọ ṣe fàlàlà fòlòlò àmọ́ ṣe rí ngbà tí ètò ààbò mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ niger níbi tí wọ́n ti ń ṣàkànṣe iṣẹ́ yìí àwọn òṣìṣẹ́ ti ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹni orí yọ ó dilé wọ́n ní tábàgọ́ kàkàkàkàkà ìbọn oníkálukú eré òbúra ni hmm. ìdí nìhun o tí wọ́n ti fi parí iṣẹ́ ń bẹ̀ àmọ́ ṣe ráwọn odò dáàmú wa hmm. omi ti lọ ọlẹ̀ èrèdínù tí náà mọ̀nàmọ́ná fi ń ṣe mọ̀nàmọ́ná. ọ̀dà nígbà lójú ìwé kẹta ìwé ìròyìn Nigeria Tribune. ẹ já pápọ̀ ká lọ sí ojú ọjà nígbà tá a bá padà dé àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn gbogbo tẹ́ ẹ ti gbá àwọn àkòrí ẹ̀ yìí á máa já sílẹ̀ fún yín PDP ah, sọ̀rọ̀ ajá balẹ̀. ajá balẹ̀ alàgbà kí ló ń jẹ́ koinonia. èdè greek ni ó sì túmọ̀ sí ìdàpọ̀ ẹ̀mí mímọ́. ẹ̀mí mímọ́ agbára ọ̀run ò wá gbé mi wọ. kí oore ọ̀fẹ́ jésù kristu olúwa wa ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kí ó gbàlẹ̀ wa. èyí ni àkórí ìpàdé àdúrà oní wákàtí mẹ́fà tí yóò mì ìlú títì ní sátọ̀dẹ̀ ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two tí ẹ̀ka ẹ̀kọ́ bíbélì koinonia ẹ̀wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kájọ gbàdúrà fi ìdàpọ̀ ẹ̀mí mọ́ ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìrẹ̀wẹ̀sì tó ń tẹ̀mí àìmọ́ tí kì í jẹ́ lójú ọjọ́ ẹ wá ní ìrírí ìdàpọ̀ ẹ̀mí mọ́ lójú iṣẹ́ lójú korojú nígbà tó ń ìfàmì òróró ìyẹn rẹ̀ tó ń tẹgbẹ́ akọrin sisi sí gúnṣẹ́lẹ́n cathedral ní saturday march twelve twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán six hours prayer stretch team koinonia streaming live on gúnṣẹ́lẹ́n tv on youtube nínú àdúrà yìí àwọn dọ̀rẹ́ kòríkò sí pẹ̀lú ẹ̀mí mímọ́ gbẹ̀gẹ̀ ìjọ celestial church of christ gúnṣẹ́lẹ́n cathedral along general gas kọ́lápọ̀ ìṣẹ̀lájì àrẹ àkóbá ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three seven three nine two nine six three jésù oníṣẹ́ ìyanu rẹ̀ jí yín fún ìdàgbọ́ ẹ̀mí mímọ́. ìròyìn ní yàjóyàjó ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àsápajúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí lẹ́nu yẹn ṣé torí pé mo bá yín bò ó dẹ̀ kẹta tí yín ò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí wọn ò ké sí ìjọba ní ìsìnkú wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Are you interested in securing the future? The MBT approved Polytechnic or your state College of Agriculture and Technology, Oiskatech Igbora, which offers practicals into various courses, vocational skills, and entrepreneurship study, is the place to be. If you scored 100 and above in UTME, you are free to apply for a change of institution into Oiskatech Igbora. Oiskatech offers admission into full time and daily part time programs for national and higher national diploma with the faculties of management, plant science, animal and fisheries technology Agricultural Extension, Home and Rural Economics, Agricultural and Bioenvironmental Engineering, and Faculty of Science. You can also take advantage of the newly introduced Agribusiness Management and apply. For more inquiries, visit www.oiskatech.edu.ng for further details and information and post UTM screening registration. Oiskatech, training for innovation, food sufficiency, and self employment. bá mi. ẹ kú o. ọmọ mi ìyẹ̀rú òkè o máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò ó ṣe ń ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. ẹlẹ́rìí dáadáa. láìsí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé ká capsule. wọ́n ní oògùn náà gbòǹgbò egbòogi ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti yá lọ bá yín rà e lura. kára yín wà pa ah òun ṣe mo jẹ́rìí rẹ capsule. ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú Ìbàdàn. mustif capsule wà ní Danax pharmacy Adamasingba. Tanimola pharmacy Òkè Àdó. Aslam pharmacy Mọ́kọ́lá roundabout. mustif pharmacy Àpáta. solution pharmacy Agbeni. mustif capsule wà nílùú Ìsẹ́yìn. Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹ̀dẹ́ Ògbómọ̀ṣọ́. tàbí ní nọ́mbà thirty Pàdékọ̀yà house Anfani road roundabout ring road Ìbàdàn. iléeṣẹ́ tẹ̀mẹ́tayọ̀ trado medical Nigeria limited ló ń ṣe mustif capsule jáde. láti mọ̀ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé 08103 three six nine four three four. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta yára lọ rí dókítà. aláṣepẹ́ ìpàdé àdúrà láàrin tí ọlọ́run ti máa ń bá yọ̀kọ̀ rẹ̀ nìyẹn pàdé ní oṣù mẹ́ta fún ọ̀sẹ̀ mẹ́ta ní ìjọ mẹ́ta wọlé dé fún ìgbà àkọ́kọ́ ní ọdún twenty twenty two aláṣepẹ́ ìpàdé yóò bẹ̀rẹ̀ ní monday ọjọ́ keje sí wednesday ọjọ́ kẹsàn-án ní ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kẹrìnlá sí wednesday ọjọ́ kẹrìndínlógún pẹ̀lú ìṣòro alágbára ní friday ọjọ́ kejìdínlógún ní ọ̀sẹ̀ kejì monday ọjọ́ kọkànlélógún sí wednesday ọjọ́ kẹtàlélógún tó tún jẹ́ ọjọ́ àṣekágbá ní ọ̀sẹ̀ kẹta aago án àárọ̀ ní ìpàdé yóò máa fún ọmọ ní aago méjì àbọ̀ evangelist mike ọmọbọ́lájí aka májẹ̀ wáyà sàn bàbá fún gospel crew àti sáàtì ní sẹ́k gospel pẹ̀lú àwọn akọrin ìjọ yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ láti inú orin nígbà tí olúwa yóò máa lo bàbá wòlíì aa olúwafẹ́mi pastor s ògúyìró pastor j o adéyẹmọ láti inú ọ̀rọ̀ àti àdúrà láti bá ayé rẹ pàdé àkórí ìpàdé aláṣẹ pé oṣù kẹta yìí ni àṣẹ ìgbésókè authority of elevation so tí mo ra tẹ́ máa yìí ní àlọ́ gbà àṣẹ ìgbésókè nínú aláṣẹ pé oṣù yìí fún ìrìn àjò twenty twenty ṣẹ́gun alayọ̀ pásítọ̀jọ́ adégbàtolúwa pásítọ̀ kọ́lábàdà ní olùgbàlejò nígbà tí bàbá wòlíì ee olúwafẹ́mi ọmọ bàbá aláṣẹgbẹ́ jb jẹ́ olùgbàlejò àgbà àwẹ̀ jésù máa ń retí rẹ̀ ó fẹ́ fún ọ ní àṣẹ ìgbésókè. ìrọ̀kùyà o ìrìn àjò afẹ́ pẹ̀lú k fly wà lọ ṣe bí ọba. Albania European tour lèyí pẹ̀lú kiss fly. ìrìnàjò afẹ́ pẹ̀lú kiss fly ká lọ́jà èrúra. ilé ìgbé tó yáyì la máa dé sí ká tó lọ fojú lóúnjẹ. ìrìnàjò afẹ́ pẹ̀lú kiss fly wà lọ ṣe bí ọba. èmi glory ọmọ bishop mo ní má tẹ̀lé lẹ́gọ́fà. wàá bọ̀ bá rìn kó dẹ̀ lè ṣe bí ọba gbogbo ẹbí lè lọ àwọn ọmọ lè lọ. Albania Ìróbí àtọ̀ lè yí o. Ẹ wá bá wọn lọ. Mo tún ti sá o travels and tours tún fàájò kayọ̀ pẹ̀lú ìrìn afẹ́ tó rọ̀ ṣọmuṣọm gbogbo ètò ló tún ti tò fún onírúurú ayé fọ́lẹ̀ oṣù kẹrin april lágbèrè o europe yá zero seven zero four four zero zero zero one six five tàbí zero eight zero eight six eight five six eight six eight ẹ sì lè kàn sí iléeṣẹ́ wa ní nọ́mbà ten eighteen nineteen duncan plaza beside polaris bank oríta challenge ìbàdàn kings fly travels and tours. ìrìn àjò afẹ́ pẹ̀lú kings fly wà lọ ṣe bí ọba. ọmọ rẹ̀. i y'a ye ko ko ko a y'o lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn ajínigbọ̀n ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwe ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. <laughs> nínú oyún wẹ́rẹ́ ló bá mi ṣe ah. mo rù mo kúnlẹ̀ mo sọ láyọ̀ wẹ́rẹ́ ló bá mi ṣe iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososani junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. Hm, àwọn tí ò ní jẹ́ wo òkun kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn ìwà àbàjẹ́ kan tàbó míì láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olú iléeṣẹ́ wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. ẹ̀hẹ́ yeye agbẹ́dẹ́gbẹ́yọ fresh fm mọ́mí jí o ayẹyẹ èyí gàlágàjù five in one event ni a ó jọ ṣe ni gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi jí o fresh fm. Doctor chief mrs olùtayọ falẹtí òkèlọlá jp ló sì di ẹ nìbàdàn. five in one program ni. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe é. kábíyèsí sàbí gànà fi gànà kingdom àti kábíyèsí olúwo tìlú ìwọ alájọ ọlọ́run tó yà yìí dé agídí ni bàbá ń kalẹ̀ ọjọ́ náà tó ìmọ̀ ìyàwó àti mrs fọlásadé tinubu òjò ìyálọ́jà ń jẹnẹra gbogbo olókòlókò tó kulu jankanjankan ló máa wà ń bẹ́ẹ̀ dókítà yinka yé fẹ́lẹ́ mọ́ ẹ̀ lọ́lùgbàlejò àgbà ankara tá a mọ́ àti pass ní fi sàlá ti wọlé four thousand naira p mi jí o wà fẹsẹ̀ fẹmi ìbàdàn a tún lè gbé zero eight zero two three three three one six one eight a máa retí yẹn. Ah, ah, n mo rí o rí mẹ́rùlẹ̀ dákun sóò sáré bá ń ya fọ́tò. o wọ́n fún mi pé oje o ṣàmì pé n ti ra fóònù mi. kí ló dé tó ń dọ́ọ̀lù ara ẹ sóò mọ bí ṣe ń lọ ni. Ah, o wá já mi sí ngbà náà. Refugio Experience Store ti balẹ̀ bàgẹ́ sílùú Ìbàdàn oríṣiríṣi àwọn ìyálàyà fóònù amilẹ̀ títí ti kún bẹ̀bá takun láwọn bíi Samsung Tecno Itel Infinix Oppo Xiaomi Vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bówó bá ṣe mọ lògùn ọmọ kò síye tó onílọ́wọ́ tó ní rí accessories tún lubẹ̀ pabìbà lówó tí ò gara pẹ́ẹ́pẹ́ẹ́ pẹ̀lú warranty tó fẹsẹ̀ báńdì tilẹ̀ instant mobile insurance ń bẹ lọ́dọ̀ wa tó bá ṣèṣì wú kọ́pẹ́rẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin bá ìtúnṣe láìsí wàhálà ó tún lè málòkù fóònù wa kó o fi gba tuntun tàbí kó wa wá ara san díẹ̀díẹ̀ easy buy. ẹ̀ẹ́ èyí ń bẹ̀rẹ̀ ní òsì nǹkan OPP ọ̀pọ̀ Refugio experience store kalẹ̀ sí beside Vivo service center Asolẹ̀ bus stop along UCH road Mọ́kọ́lá Ìbàdàn ọjọ́ Friday March four gan la kó jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ. ọgọ́rùn-ún oníbàárà tó bá kọ́kọ́ gbórí wọlé rajà lọ́jọ́ náà ni ó gbẹ̀bùn ràbàndẹ̀ zero eight one six one two six zero zero one zero rìfújìrò rìfújìrò ìrírí mẹ́rin ìrí. ajá balẹ̀. ajá balẹ̀. adédìyẹ ìmáṣí àgbà ọ̀lẹ́ni hmm. ẹja ti ọ̀pá bọ́ọ̀lù láti ojú ewé kẹjọ ìwé ìròyìn ti Daily Sun ọ̀rọ̀ rèé o lágbọ́nrin ti ọ̀rọ̀ epo èyí tá à ń lò lórílẹ̀‐èdè wa nàìjíríà tó ń gbogbo wa di fíàgànfíàgàn lásìkò tá a wà yìí wọ́n ní gbogbo ilé epo tí wọ́n lépo àtòdórógbó ni látàárọ̀ dalẹ́ bẹ́ẹ̀ làwọn èèyàn sì wà ń bẹ̀ kódà bí ròyìn ṣe ń lọ lọ́wọ́ ń làwọn náà ní tọ̀ ibi àwọn wà rèé o lójú ewé kẹjọ ọ̀hún ni wọ́n lọ tẹ́ pẹpẹ ìròyìn sí pé ó mà dàbí ẹni pé wàhálà kan ṣeé ṣe kóru gọ́gọ́ jáde o láàrin iléeṣẹ́ epo orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn alágbàtà epo ìdí àtìtúmọ̀ ẹni tí í ṣe olùdarí àgbà fún iléeṣẹ́ epo NNPC lórílẹ̀‐èdè Mele Yari ń ló sọ̀rọ̀ ó ní ìpàdé kan tí àwọn sáré ṣe ní kíámọ́sá ní wàrà ṣèṣà pẹ̀lú àwọn tó jẹ́ bíi ìkànkùgbọ́ alágbàtà epo ìyún Major Oil Marketers Association of Nigeria MOMAN àti àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ti ìpín epo fún àwọn alágbàtà epo DAPMAN tó fi mọ́ àjọ NUPENG wọ́n ní gbogbo wọn pátá ohun táwọn ń gbọ́ ń bẹ̀ náà ni pé àwọn alágbàtà epo kan wà tí wọ́n ti fẹ́ máa sọ ọjà dọ̀wọ́n alágbàtà tó sì fẹ́ sọjà dọ̀wọ́n ó ṣeé ṣe kó mú kí nǹkan le koko láàrin ìgboro nígbà tó ń ṣe àlàyé pé ohun táwọn buwọ́lù gẹ́gẹ́ bí owó tí wọ́n máa tajálá kan ó wà láàrin náírà méjìléní ọgọ́jọ sí náírà márùndínní àádọ́sán one hundred and sixty two sí one hundred and sixty five naira per litre ó nígbà táwọn sì forí okòó ṣọ̀ọ́dún lórí ẹ̀ èé ṣe tí àwọn alágbàtà epo kan lórílẹ̀‐èdè wa nàìjíríà wá ń fi owó kún owó epo náà tí wọ́n ń tà lówó gọbọi léyìí tó sì ń fa ìnira fáwọn aráàlú bí wọ́n sì ṣe ń tà tó ń fa ìnira yìí ńlàbọ̀ ẹ tí wọ́n ń bá àwọn àwọn ò wá ní gbà kírú ìwà bàjẹ́ bẹ́ẹ̀ kó máa tẹ̀síwájú láwùjọ wa láì ní jẹ́ pé àwọn á ṣiṣẹ́ lé lórí wọn ní lọ́wọ́ ta wà yìí àwọn ikọ̀ kan ti ń lọ káàkiri láti máa lọ ṣe àbẹ̀wò lórí ọ̀rọ̀ náà ẹnikẹ́ni tí ajé ìwà bàjẹ́ bẹ́ẹ̀ bá sì ṣe mọ́ lórí ó ṣeé ṣe o kó jẹ pọ̀mọ̀pọ̀mọ̀pọ̀mọ̀ ya rẹ̀ lórí ẹ̀ṣẹ̀ èyí tí wọ́n ṣẹ̀ yìí àwọn ẹ̀sùn gbogbo èyí tí wọ́n fi kàn wọ́n ó lọ bí rẹ́rẹ́ ṣùgbọ́n iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ náà ni pé láti lọ tanná wo bó olóhun gbogbo ṣe ń lọ ń bẹ̀ ká tó mọ nǹkan tá a sọ. Hmm. àwọn kan tó wá sọ̀rọ̀ ìpè wa ná èrè tí ó máa ń wá láti ilé epo àti ìmọ̀ bábù bí nǹkan ṣe lọ ẹni tí wàá ṣe alága fún àwọn gómìnà hmm. gómìnà gómìnà ìpínlẹ̀ Èkìtì dókítà Káyọ̀dé Fáyẹmí ó ní ẹ̀wà o ẹ̀wà o láàrin ọdún 2020 owó tó lé ní bílíọ̀nù ọ̀ọ́dúnrún ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ two hundred and eighty seven billion naira iná ni àwọn owó kan tí wọ́n rí ṣàjọ́ǹgbà náà láti Nigeria National Petroleum Company Limited NNPC wọ́n sì ní ṣùgbọ́n lásìkò tá a wà yìí kí ló ṣẹlẹ̀ gangan àwọn owó tá à ń pa ṣáà fẹ́ sọ pé ẹlẹ́kọ̀ọ́dèrè wa olóhùn fẹ́ lóòjèrè ni ah, ah. Ah, ọ̀rọ̀ yẹn deep ẹ lọ hmm. tààràtà sójú ewé kẹjọ ìwé ìròyìn ti Daily Sun ìròyìn kan bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn Nigeria Tribune tó fẹ́ jọmọ́ ti lépo dé hmm. bó ti jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP ní so gúlùtù ọ̀rọ̀ sí ààrẹ Muhammadu Buhari àti ìṣàkóso rẹ̀ wọ́n ní pẹ̀lú bọ́rọ̀ epo petro ṣe di imí eégún tó sì wá tún jẹ́ pé ilé epo tó bá ní àgbémúlémú làwọn ọkọ̀ ń gbémúlémú tí oníkálukú ń tò lọ́wọ́wọ́ táwọn kan ń gbé ẹni tí wọ́n ti ń gbé ibùsùn lọ sí ibi tí wọ́n ti ra epo láti àárọ̀ dálẹ́ tí wọ́n sì tò síbẹ̀ ó fi hàn pé ìjọba tó wà ní orí àpèrè ìṣàkóso yìí kò ní ìmọ̀lára ń tọ́mọ nàìjíríà ńlá kọjá wọn ni àwọn àpẹẹrẹ kan ti fojú hàn pé ààrẹ muhammadu buhari àti ìṣàkóso rẹ̀ ti kùnà lórí ìlànà tí òfin là fún àtọ́júṣe rẹ̀ nínú òfin ilẹ̀ wa nàìjíríà láti rí i pé dúkìá àti ìgbáyégbẹ́dùn àwọn ọmọ nàìjíríà ọjẹ́ lógún ó ní bí pdp ṣe ń sọ̀rọ̀ yìí débọ̀ ológun àgbà ńlọ náà ó ní ilẹ̀ wa nàìjíríà ti wá wà ní ipò fíàgàn fíàgàn tí àmọ́bi tá àti ẹ̀yà sí bẹ́ẹ̀ yẹn bá wá wò ó ó dà pé ìjọba ààrẹ Muhammadu Buhari ti dé ìkórìtà kò yé mi mọ́ tí wọn ò sì mọbi táwọn fẹ́ yà sí lórí ọ̀rọ̀ ọmọ Nàìjíríà kódà bẹ́ẹ̀ yẹn bá ní ká sọ dáadáa bó ṣe wá sí àwọn lọ́kàn ọjọ́ pé ìjọba tó wà lórí àpèrè ìṣàkóso yìí kò ní nǹkan míì tó fẹ́ fún ọmọ Nàìjíríà mọ́ ju ìyà tí wọ́n ti ń fún wa lọ ẹgbẹ́ ọ̀hún ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ẹ wá wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà látìgbà tí ìṣàkóso yìí ti bẹ̀rẹ̀ ó ní tọ̀wọ́ngẹ́gẹ́ epo pẹtiró tó tún wá ṣẹlẹ̀ yìí ó tún wá jẹ́ kí nǹkan bàjẹ́ tán yányán ọrọ̀ ajé lẹwa nàìjíríà tẹ́lẹ̀ wulẹ̀ ti dorí kodò bí èsogi ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní àwọn apá kan sọ pé àwọn fẹ́ ya dànù àní níbi tá a tún wà nílẹ̀ wa nàìjíríà yìí nǹkan amáyédẹrùn kò dúró déédéé ìjínigbé lójoojúmọ́ ìtàjẹ̀sílẹ̀ Atiti ti ètò ààbò tó ti tán tó sì jẹ́ pé àwọn ọmọ gàfe àwọn ni wọ́n ń ṣe bó ṣe wù wọ́n láwọn òpópónà wa gbogbo tí ò sẹ́ni tí ó sọ pé káì kí lẹ̀ ń ṣe ń bẹ̀ wọ́n. Hmm. ó ní irúfẹ́ nǹkan yìí ti fi hàn pé ìṣàkóso ààrẹ Muhammadu Buhari bí ìgbà tí a sọ pé afọlọ́hún ṣọlé ni lórí ọ̀nà tó wà báyìí ó sọ̀rọ̀ nípa ti epo petrol ó ní ẹgbẹ́ òṣèlú PDP ń sọ̀rọ̀ pé kì í ṣe àsìkò yìí ló yẹ kí ààrẹ Muhammadu Buhari tó lóun wo ojútùú sí epo petrol tilẹ̀ wa Nàìjíríà ń fojú winá rẹ̀ lọ́wọ́n gógó yìí pé òun máa lọ sí ilẹ̀ gẹ̀ẹ́sì lórí bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ tó yìí àá kò bójú mu tó ìṣàkóso ààrẹ Muhammadu Buhari gbọdọ̀ mọ̀ pé àsìkò yìí kọ́lé yẹn sọ pé òun fi lélẹ̀ pé bẹ́ẹ̀ bá lè ṣera yín kẹ̀ ṣera yín wọ́n tún sọ̀rọ̀ nípa ti ọ̀nà tí àwọn asuu àti ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà ṣe ń gbà wá kò mọ́ra wọn lọ́wọ́ tọ́lá pé wọ́n tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà ẹ̀sìn mọ̀ pé asuu òpó kan ni tó lè sọ bọ́jọ́ ọ̀la àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa nàìjíríà yóò ṣe rí ó ní asuu ń ṣe tiẹ̀ lọ́wọ́ epo petro sí ààrẹ muhammadu buhari àwọn làwọn ń lọ sílẹ̀ gẹ̀ẹ́sì hmm. ó ní ṣe é gbàgbé pé ilẹ̀ wa nàìjíríà tá a ní epo fúnra wa àwa òun náà ni wọ́n gbé epo burúkú wá kámọ́lé tepo ọ̀hún sì bẹ̀rẹ̀ sí ní ba ọkọ̀ jẹ́ tó ń ba irinṣẹ́ jẹ́ tó mú kí ọ̀pọ̀lọpọ̀ okòwò kó dẹnu kọlẹ̀ ìjọba APC ní ẹ farabalẹ̀ a rí gbogbo rẹ̀ mú a sì tó bó ṣe yẹ kó tó ó ní ọ̀sẹ̀ mélòó ní ìsìn látìgbà tí wọ́n ti ṣe ìlérí ìlérí wọn tún fi gẹ̀gbálẹ̀ gbà bí wọ́n ṣe máa ń ṣàdéhùn nu tí wọ́n sì ní ṣíkà àdéhùn ó ti mọ́ wa lára ó ní pẹ̀lú gbogbo ohun tó wá ń ṣẹlẹ̀ yìí ó ti fi hàn pé ẹgbẹ́ òṣèlú APC àti ìṣàkóso ààrẹ Muhammadu Buhari wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ fìyà jẹ wá ni ó wá di pé kọ́mọ Nàìjíríà máa lọ sí black market lọ́ọ́ repo kí àwọn tí àwọn náà tán jẹ́ bí aríjẹ nídìí mọ̀dàrú kí àwọn náà máa ta epo jálá epo kan ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred naira ah nílùú tó lọ́ba tó níjòyè kọ́lọ́hún ṣàánú wa ọgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tẹ́pẹ́ ní black market yìí gbogbo nǹkan tí nàìjíríà ń fowó rà pátá ló bẹ̀rẹ̀ sí ní gbẹ́lu sókè ọkọ̀ ó ti gbẹ́nu sókè hmm. oúnjẹ ó ti gbẹ́nu sókè tó fi débi oògùn àtàwọn nǹkan kò ṣeé má ní míì tá a mọ́ ń lò eh? ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀sán sẹ́nu tí ebi ọ̀gbàjà fọwọ́ mẹ́kẹ́ ó sì bẹ̀rẹ̀ sí ní mọ bẹ́lòmíì fínra kódà àwọn tí wọ́n jẹ́ bíi dáúdù ilé olórí ilé breadwinner àwọn náà ń ké gbàjarè oníkálukú wọn lọ́kọ́wọ́ sókè tí wọ́n pé ń bo la fẹ́ bá yàrá já lórí bí nǹkan ṣe ń dàrú nílẹ̀ nàìjíríà yìí ẹ gbọ́ sásìkò yìí ló yẹ kí ààrẹ sọ pé òun lè rìn àjò ń bẹ lójú kẹrin ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí agbo ti òṣèlú tó fi kún ọ̀rọ̀ mìíràn o hmm. lórí ọ̀rọ̀ Buhari àti ètò òṣèlú ìjọba àwarawa ńlẹ̀ Nàìjíríà alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ yìí ọ̀mọ̀wé Iyọ̀ṣà Ayù lọ́jọ́bọ̀ Thursday ni ló gbá bàtà ọ̀rọ̀ sí etí ètò ìṣàkóso tó wà lóde yìí o l'Àbújá ó ní kíni ẹ̀ kí là ń bá ka ètò òdìbò tá a fi yàn rẹ lọ́dún 2019 ó ní aṣákẹ́ẹ̀dí pé kásámọ̀pá ní aṣojú ká sì mọ̀ ipa aléèyàn tó wà ń pò ní kò sẹ́ni tí ò mọ̀ ipa wọn tó wá ṣe àbẹ̀wò síbi ètò ìdìbò náà gbogbo wọn ni wọ́n ń jábọ̀ tọ̀tún tòsì yìí pé ètò ìdìbò náà kò ní láárí ó ní ètò òṣèlú ìjọba àwarawa lábẹ́ Muhammadu Buhari agbádá rẹ ti yá o nítorí pé ó ti lọ́ọ́ fagbádá kọ́kì kòkó ìwọ tuurutu ló sì ń wọ àbùkún ẹ̀ ló wà lára orílẹ̀-èdè Nàìjíríà dàsìkò yìí ayù lásìkò ìgbà tó ń gba àlejò àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni méje kan tó wá láti ọ̀dọ̀ ìjọba ilẹ̀ Europe léyìí tí wọ́n ń ṣe ní àlàyé ní ṣísẹ̀ntẹ̀lé pé lórí bí nǹkan ṣe dé dúró lásìkò tá a wà yìí pẹ̀lú ètò òṣèlú ó ní a ṣe àbẹ̀wò lórí ọ̀rọ̀ ètò òdìbò ti ọdún 2019 a mọ̀ bí nǹkan ṣe lọ́ngbà náà a tún gbé tàsìkò yìí náà yẹ̀wò a mọ̀ bí nǹkan ṣe ń lọ ó ní ṣe ká má tanra wa jẹ ètò òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà tá a pè ní ti àwa ara wa ó ti fẹ̀gbẹ́ wọ́n gànná lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ ló sì ń wọ kókó rà lọ ẹni tó ṣáájú fún àwọn ikọ̀ náà léyìí tí wọ́n máa ń ṣe àbẹ̀wò ká fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ètò ìdìbò bó gbogbo bá ṣe ń lọ observer Maria Arena ń ló ṣáájú wọn nígbà tí wọ́n dé sí olúluwa ìlú àbújá wọ́n ti kàn sí àwọn èèkàn kùgbò lọ́tún lọ́sìn pé bó o ní kùkù kẹ̀kẹ́ ètò ìdìbò fún ọdún ti 2023 bó o lohun gbogbo ṣe ń lọ sí wọn ni tọ̀ bá a ṣe bí nínú ó ní àmọ́ kò tó ọ̀rọ̀ kan tí ẹgbẹ́ òṣèlú PDP tó ta síwájú wọn ni pé ẹ dúró ẹgbẹ́ òṣèlú PDP ṣe ètò ìṣàkóso fún ọdún mẹ́rìndínlógún lóòótọ́ ó ní ṣùgbọ́n ọdún mẹ́rìndínlógún ẹgbẹ́ òṣèlú PDP a lè fi wé ti ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe nítorí pé ibi tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bá ti wọn dé lásìkò yìí gbaragada ńlọ́wọ́ ètò òṣèlú ìjọba àwarawa iná ló ń ya wọ́n ní bó ṣe ń ya lọ yìí àfi ká tètè tún okùn tòbí wa sán torí pé bèbí odò ni mo wà ògùn náà mi ò gbọdọ̀ bọ́ sómi ó ń tàn ní ẹ sọ fún kó má sàsùn para bíi bẹ́ẹ̀ kọ́ àtòun àtògùn náà ó yọ hmm. di wì nísàlẹ̀ odò nù ni ṣùgbọ́n owí tèmídèmí ó ń tàn òun sọ tiẹ̀ kó tó lọ wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC náà àwọn náà gbé tiwọn falágbàfọ̀ wọ́n sọ̀rọ̀ ẹni tí í ṣe akọ̀wé afúnṣọ́ fún ẹgbẹ́ òṣèlú náà lápapọ̀ ọ̀mọ̀wé John Àpánòdèdè ó ní ẹtì ẹ̀dó náà bí wọ́n bá ń sọ̀rọ̀ yìí pé ẹgbẹ́ òṣèlú kan ó gbà kàkà ẹgbẹ́ òṣèlú kan ń ló yáàyè tá a lè tẹ̀lé ṣé bíi ti PDP wà nílẹ̀ Nàìjíríà torí ohun tí wọ́n fi ojú ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà rí látẹ̀yìnwá àwọn àṣìṣe wọn ńlá ṣe bẹ̀rẹ̀ sí í rọ́pọ̀ lọ́tún lọ́sìn láti lè mú kí nǹkan sanmọ́nà ilẹ̀ Nàìjíríà àti ìbọn bẹ́ẹ̀ wọ́n ní iná là ń ṣe lọ́wọ́ ni wọ́n tún wá láwọn ń fẹsẹ̀ halẹ̀ kùkù kàkà kókó bí ẹ ṣe ń wò límọ̀ wọ́n ní ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti gbé pdp wò wọ́n ti gbé apc wò àwọn náà ti mọ̀ yóò sanu méjèèjì ẹ wẹ́ lọ tààràtà hmm. sójú ewé kọkàndínlọ́gbọ̀n hmm. ìwé ìròyìn ti the punch tó jáde lónìí. ìròyìn kan bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn nàìjíríà tribune tí mo fẹ́ tún mu tòjú mi kúrò ńbẹ̀ lórí ọ̀rọ̀ tó ti olóyè sunday adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí sunday ìgbòho wọ́n ní ìròyìn kan tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé ó ti ń dá họ́ọ̀họ́ọ̀ sílẹ̀ òun ni wọ́n ṣíṣọ lórí ìròyìn yìí káwọn nàìjíríà lè bá àmì tó ń jẹ́ òkodoro ọ̀rọ̀ nàìjíríà tribune lójúwé kẹrin rẹ̀ ni wọ́n pé olóyè yomi aliyu ti ń gbẹjọ́rò fún ọmọ yorùbá àtàtà tó wà láhàámọ́ sunday pàápàá jùlọ ọmọ kóòtù òjìbí kí wọ́n gbójú kúrò lára ìròyìn kan tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára pé wọ́n ti tú olóyè Sunday Ìgbòho sílẹ̀ kódà ó ti mórí lé orílẹ̀-èdè Germany wọ́n ní lóòótọ́ làwọn ti bẹ̀rẹ̀ sí ní bá ìjọba Benin Republic sọ̀rọ̀ lórí ìlera Sunday Ìgbòho tí kùdìẹ̀kùdìẹ̀ fẹ́ dé bá nú ọ̀rọ̀ tó sọ ó ní àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àgbọ́pọ̀ ìròyìn kan ó ní ìròyìn ọ̀hún tí ò dùn mọ́ èèyàn nú tó sì fẹ́ dùn mọ́ èèyàn nú torí pé bí ìgbà tó jẹ́ pé wọ́n fẹ́ máa jẹ́ kọ́kọ́ àwọn èèyàn máa ṣe gàlégàlé ni pé wọ́n mọ̀ ti tú Sunday Igboho sílẹ̀ ó mọ̀ sì ti gbòmìnira ó mọ̀ ti ń lọ sílẹ̀ Germany àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní dunnú tí àwọn táwọn sì mọ bí nǹkan ṣe ń lọ tí inú ń bí àwọn pé irú àwọn àhesọ ọ̀rọ̀ wo rèé wọ́n ní àwọn òròyìn ọ̀hún lọ́n fẹ́ káwọn ọmọ nàìjíríà ó gbójú kúrò pàápàá jùlọ ọmọ kóòtù òjìbí àwọn tó fẹ́ràn Sunday Adéyẹmọ Sunday Ìgbòho wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbé ìgbésẹ̀ táwọn sì bẹ̀rẹ̀ sí ń takùrọ̀sọ pẹ̀lú ìjọba ilẹ̀ Benin Republic pé ẹ tú Sunday Ìgbòho sílẹ̀ tàbí ká fi síbi tí yóò ti ní òmìnira dáadáa ká lè bá tọ́jú rẹ̀ dáadáa ó ní pẹ̀lú ìrànlọ́wọ́ Professor Banji Akintoye àti àwọn míín náà tí wọ́n jẹ́ bí agbẹjọ́rò tó dáńtọ́ Falola àti òun fúnra òun tóun jẹ́ olóyè Yomi Aliyu ó ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ ọ̀hún àwọn sì ń gbàdúrà pé àwọn ó padà ṣe rere ńbẹ̀ ó ní kí àwọn ọmọ Nàìjíríà kan farabalẹ̀ ọmọ kóòtù òjìbí kan farabalẹ̀ kí wọ́n sì rí i pé àwọn ń fàdúrà ran Sunday Ìgbòho lọ́wọ́ ọmọdún mọ́kàndínláàádọ́ta ni Sunday Igboho ọ̀hún ti ń jà fún òmìnira ilẹ̀ kóòtù òjìbí wọ́n ní báyìí bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn nílé ẹjọ́ tó fi bí oṣù mẹ́fà kún ìgbà tí ó lò látìmọ́lé wọ́n ti wá wo gbogbo rẹ̀ mọ́ra wọn báyìí pé yóò ti lò látìmọ́lé nísìnyí okòólérúgba ó lé méje ọjọ́ ló ti lò ní àhámọ́ ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ ni mo ti rí i ìròyìn kan sọ̀rọ̀ nípa àwọn ọmọ Nàìjíríà tí wọ́n há sí Ukraine pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ ọmọ Nàìjíríà tí wọ́n wà ńbẹ̀ àmọ́ tí wọ́n fẹ́ sá àsálà fún ẹ̀mí wọn bó tẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ti ń gbé ìgbésẹ̀ pé àwọn ọmọ nàìjíríà tó wà ní ukraine àmọ́ tí wọ́n ti ṣe ṣàṣàṣàwọ̀ poland àtàwọn orílẹ̀-èdè míì tó fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ukraine wọ́n fẹ́ kó wọn wálé láwọn tó fẹ́ wálé ni o hmm. gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè bí wọ́n ṣe sọ ẹnìkan ń bẹ̀ tó jẹ́ bọ́lájí akínrẹ̀mí ó ní bàálù tó yẹ kó kó wọn lọ tó yẹ kó lọ kó wọn láti ó ní wọ́n ká fàró díẹ̀ nítorí àti ṣàwọn ètò kan tó yẹ kí wọ́n ṣe fún àwọn tí ọ̀wọ́ bàálù ọ̀hún òní ló yẹ kí wọ́n kó wọn kúrò ńbẹ̀ wọ́n ní yóò tó bí ẹgbẹ̀rún méjì ọmọ nàìjíríà tí wọ́n sàsálà fún ẹ̀mí wọn láti ilẹ̀ ukraine nígbà tí ilẹ̀ russia ń dáná ya orílẹ̀-èdè ọ̀hún wọ́n ń sá lọ sáwọn orílẹ̀-èdè tó wà lẹ́gbẹ̀ẹ́ ukraine láti lọ wá ààbò fún ara wọn ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà lọ́jọ́rú wednesday ná pé àwọn ti fọwọ́ sí eight point five million dollar pé owó ọ̀hún ni wọ́n lò láti fi kó àwọn ọmọ nàìjíríà tó bá fẹ́ kúrò ńbẹ̀ wá sílẹ̀ bàbá wọn padà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹni tó jẹ́ bíi mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ wa nàìjíríà òun náà ń sọ̀rọ̀ ó ní ẹ wò ó wọ́n ti dé Poland Hungary Slovakia àti Romania ibi táwọn ọmọ nàìjíríà lọ farasunko sí ibẹ̀ ni wọ́n sì ti máa kó wọn wọ́n ní bàálù méjì ní òṣìṣẹ́ ọ̀hún airpeace àti bàálù kan tó ní Max Air kọ́lọ́hún jọ̀ọ́ kó dóòlẹ̀ mí wọn o kó dá wọn padà sílé bàbá wọn láyà tàlàáfíà ojú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune ni hmm. tẹ̀jẹ̀ pé mo hmm. tún gbọ́ ròyìn kan táwọn kan láwọn wà. Ah, ah, wọ́n ní táwọn bá wà náà sí. wọ́n ní káwọn kúkú dúró sọ̀hún. káwọn kúkú là lọ́hùn. Hmm, káwọn là káwọn ń pè àwọn. Ah, tó àwọn mọ̀ pé láyé ìgbà kan allah migrate tàbá rìnrìn àjò lọ síbi kan àmọ́ lọ́wọ́ tá a wà yìí ó dàbí pé àwọn èèyàn escape mọ̀ ni. <laughs> escape ọlọ́run ṣàánú. ọlọ́run ṣàánú làwa ń bẹ̀ o ọ̀rọ̀ lórí yari epistu tá a kọ láti ọwọ́ àwọn ará daily sun sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ yari òun rèé o ìjọba àpapọ̀ ọlẹ̀ yìí wọ́n ti parí gbogbo ètò wọ́n ní kùkù kẹ̀kẹ́ láti tansikua DCP ọlọ́pàá tẹ́lẹ̀ ni Abaki yari. lọ sí ọwọ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà láti lọ jẹ́jọ́ ẹ̀sùn mílíọ̀nù kan ó lè gbọ́jẹ̀ kan owó dọ́là one point one million dollars lẹ́yìn tí wọ́n ní Abbasi Rahman tí ọ̀pọ̀ mọ̀ sí Hush Puppy àtàwọn mẹ́rin míì tí wọ́n jọ wọ́ sí wáyà láti tí wọ́n jọ wọ́ látòrí wáyà hmm. sí àsùnwọ̀n Abba Kyari wọ́n ní kálàyé máa bọ̀ láti wá jẹ ẹjọ́ Kyari iná ló jẹ́ èèkàn àkùgbò nílé iṣẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ DCP ní agbọ́nrin ti Intelligent Response Team láwọn tó máa ń dáhùn fún ìpè pàjáwìrì ẹ̀tọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ní wàhálà wa di bíi mẹ́ta lọ́rùn Abba Kyari nìkan ṣoṣo ení òun fi ti iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ kò tí ì bọ́ ń bẹ̀ èjì àjọ NDLEA wọ́n ní ó lẹ́jọ́ jẹ́ mhm. ẹ̀ta ìjọba Amẹ́ríkà ń ṣe ni wọ́n ń ṣẹ́wọ́ sí bí ìgbà tí Yemọja bá ń pe àwọn colleagues ẹ̀ yìí pé kó máa bọ̀lù nísàlódò hmm. wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ó wá tojú sú wọn kò mọbi tí inú odó tí ó da ọ̀run lásì lásìkò tá a wà yìí bàbá fà ìyá fà wọ́n ní kò sígbà tí Abba Kyari tí ò ní re sọ́wọ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà wọ́n ní kó tó di pé wọ́n fi èrí igi yí obì lára fún ìjọba ilẹ̀ Nàìjíríà ó ní kí Abba Kyari kó máa fọṣẹkọṣẹ yí àwọn ẹni tí í ṣe alákòóso fún ètò ìdájọ́ àtàgbẹjọ́rò àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà Abubakar Malami wọ́n ní ẹjọ́ ti dé ọ̀dọ̀ rẹ̀ ẹni tó sì jẹ́ adájọ́ àgbà tilẹ̀ wa nàìjíríà náà òǹdàjọ́ John Torture wọ́n ní ọ̀rọ̀ ti dọ̀tí ńgbà wọ́n sì ti forí oko sọ̀ọ́dún wọ́n ti bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Muhammadu Buhari pé tọ̀ ọ̀rọ̀ Abba Kyari gbó láti ṣe wọ́n ní wọ́n ti yanjú gbogbo kínníkínníkínní tó wà lórí ọ̀rọ̀ rẹ̀ yìí pé Abba Kyari yóò forílẹ̀-èdè yìí lẹ̀ yóò lọ bá àwọn ènìyàn rẹ̀ ní ilẹ̀ Amẹ́ríkà láti lọ fojú winá ẹ̀sùn tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bí hmm. iléeṣẹ́ aṣojú ìjọba ilẹ̀ Amẹ́ríkà ṣe ń sọ ọdún mọ́ ìpẹ́tọ̀ Abba Kyari iṣẹ́ tí wọ́n rán òun sí ọ náà ni pé máa bọ̀ wọ́n ní láti ọjọ́ kọkàndínní ọgbọ̀n oṣù kẹrin ọdún hmm. tó lọ ńlá wọn ti wà lórí ọ̀rọ̀ yìí tí wọ́n ti sọ ọdún mọ́ ìpẹ́tọ̀ tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà tó bá ti lè buwọ́lùwé pé kí wọ́n wá gbé Abba Kyari jantoni wọn ò gbé aládùn rẹ̀ kò ní fẹsẹ̀ kanlẹ̀ tí ó fi dánwò mọ́ wọ́n ní àtìgbà náà wọ́n ti wá bẹ̀rẹ̀ sí dẹná lọ́tún dẹná lọ́sìn kó tó di pé ó tún lọ rélu bábuwaya míì nílẹ̀ nàìjíríà wọ́n ní páńpẹ́ tí wọ́n dẹ fún ọmọ ìhoro rẹ̀ nílẹ̀ yìí wọ́n fi èèpẹ̀ bò lójú ó ti jì sí kó tó di pọ́mọ̀ yìí pé awo ti ń lọ díẹ̀díẹ̀díẹ̀ ìka tí wọ́n kábàánà rẹ̀ wọ́n ní gbogbo ìlànà tí wọ́n gbà tán fi gbowó ṣe nǹkan kan gbogbo ẹ̀ ni wọ́n ti ṣí ní ṣísẹ̀ntẹ̀lé ìlànà tí wọ́n sì gbé gbà láti fi ṣe ẹjọ́ rẹ̀ náà wọ́n ní wọ́n ti gbé gbogbo ẹ̀ kalẹ̀ wọ́n ní Kyari yìí ni wọ́n ti ọkọ́ fi ẹ̀sùn kàn wípé láti ilẹ̀ United Arab Emirates wọ́n ní ngbà wọ́n ti ń kẹ́fin Raymond Abbas tọpọmọsí hush puppy gbogbo bó ṣe ń fò sọ́tún fò sósì ń ìgbà tí ìhùn wà ń bẹ̀ ni wọ́n ti ń sọdúnmọ́ ẹ pé à ń rí àwọn àpẹẹrẹ nǹkan kan pé hush puppy yìí àti Abba Kyari kinní kan ń bẹ láàrin wọn ṣùgbọ́n gbà tí gúdúgbẹ ọ̀rọ̀ padà já tí hush puppy tó fi Abba Kyari tó bó káàdì mọ́ la ipe ìwọ náà aláyé ò lè bọ́ ń bẹ̀ nítorí pé o mọ̀ nípa bí àwọn owó wọ̀nyí ṣe ń jáde ìgbà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í fi ìwọ́ wá Abba Kyari náà káàkiri inú odò kó tó di pé wọ́n á padà jẹ́ ìwọ̀ tí wọ́n sì gbé e ní Kadugbe wọ́n ní lọ́wọ́ tá wà yìí o ìjọba ilẹ̀ Nàìjíríà ti ní kò sí ṣe kò sáì ṣe àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé ó ti fẹ́ hmm. yọjú tíntín báyìí ló kù Abba hmm. Kyari kò ní pẹ́ di ọmọ ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n lọ yanjú ọ̀rọ̀ rẹ̀ lọ́hùn-ún. Ah, ọ̀rọ̀ Abba Kyari ń bẹ lójú karùn-ún ìwé ìròyìn Vanguard embassy rí ìwé ìròyìn Nàìjíríà Tribune mú tó bá wojú ìwé kejì rẹ̀ yóò bá ọ̀rọ̀ Abba Kyari ń bẹ mo kàn fẹ́ kí wọn lẹ́yìn ni o wọn ló ṣeé ṣe o kí lè ṣe ọlọ́pàá ó kọ́ sọ pé àwọn yọ níṣẹ́ ṣàmọ̀ pé tẹ́lẹ̀ wọ́n ní kọlọ́rọ́ kúnlé ni kọlọ́rọ́ kúnlé tí wọ́n fi yanjú gbogbo awuyewuye tó wà lórí ọ̀rọ̀ ti hush puppy Abbas Raymond tó pé Abba Kyari mọ̀ sí bóun ṣe ń pitú tí òun sì ń jalè lórí ẹ̀rọ ayélujára àti pé òun náà ní ọwọ́ ń bẹ̀ lórí gbogbo itú tóun pa owó tó tóbi one point one million dollar lówó ọ̀hún tí wọ́n ní Abbas Raymond tán mọ̀ sí hush puppy àtàwọn mẹ́rin míì tí wọ́n gbé fún gánà lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí a ṣe ń sọ yìí lọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ti wá fọwọ́ sí i pé ẹ̀bẹ̀ tí United States of America ilẹ̀ America bẹ̀ pé ẹ fi Abba Kyari ṣọwọ́ sí wa kó lè wa wí tẹnu ẹ̀ wọ́n ní ilẹ̀ wa nàìjíríà ti buwọ́ bíjọba àpapọ̀ ṣe buwọ́ bẹ́ẹ̀ náà ni àjọ NDLEA e tún fọ̀rọ̀ míì há Abba Kyari lọ́rùn pé àlótúmọ̀ sí ọ̀rọ̀ ti oògùn olóró kokéènì kan àti pé òun àtàwọn kan tán wà níléeṣẹ́ ọlọ́pàá wọ́n jọ ń fi ẹ̀yìn kan oògùn olóró lọ ilẹ̀ òkèèrè nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọn ní pẹ̀lú gbogbo ohun tó wà nílẹ̀ yìí ó ṣeé ṣe ó ṣeé ṣe ni o kó jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá òkùnkùn wulẹ̀ sọ pé àwọn yọ iṣẹ́ tán yányán mo kí wọn lẹ́yìn ni o dr gbèsàbí ìròyìn kan bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune tó ń sọ̀rọ̀ nípa ti asu hmm. òpó kan ti ń sọ bọ́jọ̀la àwọn akẹ́kọ̀ọ́ lẹwa nàìjíríà ó ṣe rí tó sì jẹ́ pé òkú ọ̀hún ó ń mì lọ́wọ́lọ́wọ́ ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ti gbé ìgbésẹ̀ pápápá láti rí i pé wọ́n yanjú awuyewuye àti aáwọ̀ tí ń bẹ láàrin àwọn àti asuu ní kọ́mọ́nkíá ni wọ́n tún tún àwọn ìgbìmọ̀ kan gbé dìde láti rí i pé wọ́n bá asuu takùrọ̀sọ lórí àdéhùn ìjọba àpapọ̀ àti asuu tọdún 2009 gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní post chancellor alex ekweme federal university udufu alike ikwo emeritus professor ndimbrig àwọn yìí níjọba àpapọ̀ ẹlẹ́wà nàìjíríà ní yóò léwájú ikọ̀ tí ó bá àwọn asuu takùrọ̀sọ wọn fi kùlùkùn wọn sì sọ̀rọ̀ bí nǹkan ṣe ń lọ mínísítà fọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ wa nàìjíríà malam adamu adamu náà lọ sọ̀rọ̀ yìí pé àwọn ti gbé ìgbìmọ̀ kan dìde o lánàá thursday ìjọba àpapọ̀ ẹlẹ́wà nàìjíríà ṣàǹfẹ́ kí àwọn olùkọ́ tí wọ́n ń yanṣẹ́lódì lọ́wọ́ kan padà sẹ́nu iṣẹ́ wọn gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní àwọn míín náà wà tíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ń yàn orúkọ wọn wà ń bí àmọ́ nítorí àsìkò ẹ jẹ́ kí n ra máa kà á lọ fún yín díẹ̀díẹ̀díẹ̀ wọ́n ní professor olú ọbáfẹ́mi pro chancellor federal university of technology ní minna professor subairu iliasu pro chancellor kano state university of science and technology àti matthew b seifa pro chancellor niger delta university Wibason island àwọn wọ̀nyí àtàwọn míì níjọba àpapọ̀ lẹwa nàìjíríà ti pè sí àpérò yìí láàrin ìjọba àti asuu ikọ̀ tìjọba àpapọ̀ yìí kún fún àwọn ọ̀jọ̀gbọ́n torí wọ́n pé tán yányán tí wọ́n sì mọ bó ṣe ń lọ ní ẹ̀ka ètò ẹ̀kọ́ wọn ní àwọn wọ̀nyí ni ó sì bá àwọn asuu sọ̀rọ̀ pé ẹ dákun ẹ jèbùrẹ́ àwo olùgbẹ́bẹ̀ àmọ́ ṣá o asuu ti ní àwọn fúnjọba àpapọ̀ lẹwa nàìjíríà di ọgbọ̀njọ́ ó lé kan oṣù tá a wà yìí march thirty one gbogbo ohun tí àwọn béèrè pátá táwọn sì ní kíjọba ó ṣe fáwọn kó ṣe fáwọn wọn ni bíjọba bá wá kọ̀ tó bá ní àwọn fẹ́ fà wọ́n gún lágídí tíjọba wá sì kọ̀ tíjọba ní gbogbo ohun táwọn ń sọ pátá ẹ̀yìn igbá làwọn yín gbàdó sí ah, a jẹ́ pé ohun tí wọ́n ń pè ní àyànṣẹ́lódì táwọn ń ṣe lọ́wọ́ yìí eré mọ̀dé ni o àwọn ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ tán yányán ojú ìwé kẹjọ ìwé ìròyìn nàìjíríà Tribune mo ti rí. asuu ṣe asuu ọ̀rọ̀ rèé o láti ọ̀dọ̀ Ìngìgè tó sọ̀rọ̀ ló kọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà a ti wá ṣòkè tí ó fi dodo ẹjẹ́ àjọ fojú ṣùnùkùn wọ ọ̀rọ̀ ṣùnùkùn gbàgede ojú ewé keje ìwé ìròyìn ti the punch gangan ni mo wà. lásìkò tá a wà yìí tá a bá ní tanra wa jẹ kò sẹ́ni tí ò mọ̀ pẹ́ni tí ń sin gbà kò ló lọ ni. ìjọba ilẹ̀ nàìjíríà kò sí tààtà lójú yànyàn owó tọrọ kọ́bọ̀ tó ń yọ kò sí lọ́wọ́ àwọn kì í ṣe pé bóyá àwọn ò lọ́rọ̀ rí lẹ́nu àmọ́ yorùbá ní sàn án láàrin ajé ni mo ní pẹ̀kọ̀rọ̀. ajé ti mú wọn pẹ̀kọ̀rọ̀ báyìí. alákòóso fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà pẹ̀lú ìpèsè nǹkan ọ̀mọ̀wé chris ngige ńlọ sọ̀rọ̀ nígbà tó sì ń sọ̀rọ̀ lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà ó ní ṣe rí gbogbo nǹkan tí asu là kalẹ̀ pátá ah, asu jàre ẹjọ́ wọn sì tọ́ ṣùgbọ́n àtiwárẹ́ ńlọwọ́ nǹkan táwọn lè fi da títẹ́ asuu tínú wọn fi lè dùn lọ́ọ́ lé bí wọ́n ṣe ń fẹ́ àmọ́ pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ yìí tá a bá tanra wa jẹ ni o ẹ rí èèyàn pọ̀ lọ jí kóńgò gàrí ẹni ẹ tọwọ́ bàpò rẹ̀ bóyá ló lọ ìlìmá ló lọ́ọ̀ máa lọ jí gàrí wọn ní sẹ́ra àwọn báwọn ṣe ń wà yìí àwọn kẹ̀ ń pẹ́ gbẹ̀gbẹ́ ẹ̀gbẹ̀gbẹ́ ńlá wọn fi ń ṣe àwọn nǹkan ọpọlọ kákẹ́ lo àwọn àìdíà kan àìdíà kan ńlá wọn fi ń ṣe gbogbo nǹkan táwọn ṣe ọ̀dà wo lókun ó ti ṣán àwọn lébètè ràbàràbà rẹ̀ ò sì tí ì lọ lágọ̀ọ́ ara àwọn wọ́n ní ẹja wò ná ah, one point three trillion naira hmm. tírílíọ̀nù kan àbọ̀ ó dín díẹ̀ ìbò náà ti rè wọ́n ní táàbà tanra wa jẹ ni kò sówó kankan ń bì kan á lówó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n ní gbogbo bí àsùn ṣe ń béèrè fún ẹ̀tọ́ yín lẹ̀ ń béèrè fún o ẹjọ́ yín sì tọ́ o ṣùgbọ́n ìgbà táwọn yọ̀ǹda owó kan ní àárín 2013 sí ọdún 2018 àwọn gbé bíi bílíọ̀nù lọ́nà igba náírà kan kalẹ̀ two hundred billion naira ìyún lọ́dún 2013 wọ́n ní 70 billion naira bílíọ̀nù àádọ́rin owó náírà ńlá wọn tún filẹ̀ ní nǹkan bíi ọdún méje kan sẹ́yìn wọ́n ní ṣẹ́rí láàrin àsìkò ọ̀hún náà ẹ jẹ́ ká wò ó ṣẹ́rí gbogbo owó yìí kì í ṣe pé ìjọba tàwọn tó wà lóde yìí nìkan náà ńlá wọn jẹ gbèsè ẹ̀ láti gba ìjọba tó ń bọ̀ Goodluck Jonathan nígbà tó ti wà lórí àlééfà ńlọ ti ṣe ìlérí owó òun billion one point three trillion naira ó ní àtìgbà náà ni wọ́n sì ti ń bomi sídìí àlùbọ́sà bẹ́ẹ̀ ni tún lawé sí ló tún lawé sí wọ́n ní tó fi di àsìkò tá a wà yìí kì í wá ṣe pé gbèsè tiwa náà ń gbogbo ẹ̀ ó ní tá a bá ní ká wo gbogbo nǹkan tó wà ńlẹ̀ ìhun tí wọ́n sì fi ṣòdiwọ̀n bí wọ́n ṣe ń ta epo ńgbà náà yí pé bárẹ̀lì epo kan ọgọ́rùn-ún dọ́là ni wọ́n ní gbòóyá bárẹ́ẹ̀lì epo kan ó di ọgọ́fà dọ́là wọ́n ní díẹ̀ díẹ̀ díẹ̀ kíní ọ̀hún fò ó yàtọ̀ sí tàtẹ̀yìnwá nǹkan ò sánmọ́ná bíi tàtẹ̀yìnwá mọ́ ojú òpó kan náà ta sì gbé ń rí owó le lè fọkàn epo epo ọ̀hún náà ló sì ṣán lépète ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó jọ yéra wà àwọn alága ìgbìmọ̀ tó jókòó àpérò láàrin ìjọba orílẹ̀-èdè 2009 tí wọ́n fi fi àdéhùn yìí tí wọ́n ṣe forí okòó ṣọ̀ọ́dún wọn ní lóòótọ́ ètò ìṣèjọba ọba kan lọ ọba míì wá ni wọ́n ni continuity sì wà ní abala ti ètò ìṣèjọba ńlá wọn fi ń jẹ ìyá rẹ̀ lásìkò tá a wà ṣùgbọ́n o béèyàn bá rí adarí tó lóye tó sì farabalẹ̀ ṣetán àti gbọ́ tiyín ẹ̀ bá fi sùúrù kún pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ yìí ló jáde lẹ́nu ògìgè pé owó kankan ò tí ì sílẹ̀ lásìkò yìí o àfi tá a bá tan ara wa jẹ bẹ́ẹ̀ bá a sọdá sí ojú ewé kọkàndínní ọgbọ̀n ìwé ìròyìn ti The Punch yìí kan náà ọ̀rọ̀ kan wá ń jáde tí wọ́n sì sọkọ̀ bákògbé ọ̀rọ̀ sí àwọn tó jẹ́ ìkànkùgbó olóṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà pé ẹ wo ṣe rí ẹ̀yin olóṣèlú nílẹ̀ nàìjíríà ẹ̀yin gangan lẹ̀ jẹ́ kí ètò ẹ̀kọ́ orílẹ̀‐èdè yọ sanmọ́nà tí ìbá ṣe pé ẹ̀yin ò gbérapá ẹ ran àwọn ọmọ yín kí wọ́n lọ kàwé nílẹ̀ amẹ́ríkà ẹ ran àwọn ọmọ yín kí wọ́n lọ kàwé nílẹ̀ ukraine ghana malaysia egypt south africa àti báńbá ń lọ ó ní í ṣe bí torí ẹ̀ lẹ̀ ṣe rántí ètò ẹ̀kọ́ torílẹ̀-èdè wa nàìjíríà mọ́ tó ń gbogbo ṣe dà báyìí ẹ̀ ọ̀dà ẹ wá jẹ́ àdàbà kan yí pé kí gbogbo ẹni tó bá ti lè jẹ́ olóṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà ọmọ ò gbọ́dọ̀ lọ kàwé nílé òkèrè mọ́ ilẹ̀ yìí ní kí gbogbo wọn máa gbé kàwé kájọ máa hmm. fojú winá asu tasu bá ti yanṣọlódì àjọ yanṣọlódì tílé ẹ̀kọ́ gíga tètò ẹ̀kọ́ ọbẹ ò bá ti lọ gerege àwọn ọmọ tiwọn náà kan máa faragbá wọn ni àá kí la gbé kílẹ̀ jù kí ló wà nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹni tí òṣòṣèlú náà rán mọ lọ sùkúù lamẹ́ríkà ní London àtàwọn orílẹ̀-èdè míì ṣùgbọ́n o ẹ gbọ́ yí pé ẹ múrò àbákàbà báyìí wá àbákàbà eléyìí ò lè jọ ìmọ̀tún ìmọ̀jọ ni ìmọ̀ esisi rẹ̀ kan ìmọ̀ enini rẹ̀ kan ò lè mm, dalẹ̀ wọ́n ní torí àwọn ẹni tí ó ṣòṣèlú kì í ṣe pé ó ṣe ń lọ wá àjẹ àmu kọ́lóyin ìṣòro ń tọ̀hún òun tọ̀hún ti tó tán kó tó wá ságbo òṣèlú ni ṣerúfẹ́ èèyàn bẹ́ẹ̀ tó wá ti ń rán mọ́tọ́mọ́ tí ń lọ sùkúù lọ́hùn yóò wà torí pé òun fẹ́ ṣòṣèlú yóò bá ní kọ́ ọmọ kú òun sùkúù ẹni àbí àwa hmm. torí pé bóyá a fẹ́ ṣòṣèlú a sì fẹ́ ràn ọmọ wa lọ kàwé nílé òkèèrè Eh, tó níbi tó wù àwọn ẹ wà ní ká má lọ àwọn ni eléyìí kò tọ́ súnà tó eléyìí ò lè jẹ́ o àbákàbá ni kò sì lè jọ níwájú wa ẹ lọ tààràtà sójú ewé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti the punch. ìwé ìròyìn Vanguard kọ ìròyìn kan lójú ìwé kẹjọ rẹ̀. ó wíyàn. nípa ọdún 2023. all right. ambassadọ ilẹ̀ amẹ́ríkà sílẹ̀ wa nàìjíríà sọ̀rọ̀ ó ní gbogbo ojú ló ń wò yín nàìjíríà. Hmm wọ́n ní wọ́n fẹ́ wo bí ọdún 2023 ó ṣe rí bí nàìjíríà ó ṣe ṣe ètò ìdìbò tó mọ́yán lórí ọwọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ ìròyìn kan náà tún wà ń bẹ̀ àwọn òwòye bí nǹkan ṣe ń lọ láti ilẹ̀ Europe táwọn sí EU Observer àwọn ni wọ́n sọ̀rọ̀ pé ọdún 2023 àwọn fẹ́ wo bí ilẹ̀ wa nàìjíríà ó ṣe ṣe wọ́n ní àwọn orílẹ̀-èdè àgbáyé fẹ́ kí ilẹ̀ wa nàìjíríà ó ṣètò ìdìbò tó mọ́yán lórí tí yóò sì péye lọ́dún 2023 òǹwòye láti ilẹ̀ Europe táwọn sí European Union àwọn tí wọ́n ń wo bí nǹkan ṣe ń lọ nípa ètò ìdìbò ìyún election observers àwọn ni wọ́n ti sọ̀rọ̀ yìí wọ́n pé ẹ wò ó a fẹ́ wo bọ́dún 2023 ó ṣe rí tó ra wà ń lọ́dún 2019 ẹni tó ń léwájú ikọ̀ yìí Maria Arena ní Àbújá ńlànà ló sọ bẹ́ẹ̀ nígbà tí ikọ̀ rẹ̀ ṣe ẹ̀lẹ́ńbẹ̀ òun sí sẹ́nẹ́tọ̀ Iyeocha Ayu tí ń ṣe alága ẹgbẹ́ òṣèlú PDP nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní ọdún 2019 ó ní àwọn wòye bí nǹkan ṣe lọ àwọn sì jábọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé kókó bíi ọgbọ̀n kan làwọn fi sílẹ̀ táwọn ní kí ilẹ̀ wa nàìjíríà tẹ́gbẹ́ òṣèlú pdp kó ṣiṣẹ́ lé lórí tó jẹ́ pé ètò ìdìbò míì tábà máa ṣe yóò lè bá a mọ mọ́yán lórí dáadáa ó ní àwọn sọ̀rọ̀ yìí tẹ́ ẹ̀ bá sì gbàgbé àwọn sì fẹ́ wò bí ẹgbẹ́ òṣèlú pdp ṣe ń gbáradì fún ọdún 2023 àtàwọn ẹgbẹ́ òṣèlú míì àti pé bóyá àwọn táwọn sọ níjó ní àwọn kókó táwọn fi sílẹ̀ níjó ní ǹjẹ́ ẹ tiẹ̀ ṣàmúlò rẹ̀ àbẹ́ ẹ tẹ̀lé ó ní lọ́dún 2019 ó láwọn wà nàìjíríà ó láwọn sì wo bí gbogbo nǹkan ṣe lọ láti òkè désàlẹ̀ pátápátá ó ní lóòótọ́ kì í ṣe orílẹ̀-èdè àwọn àmọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń wòye bí nǹkan ṣe ń lọ táwọn sì nífẹ̀ẹ́ ilẹ̀ nàìjíríà àwọn fún ọ níbi kókó kan bí ọgbọ̀n pé ẹ ṣiṣẹ́ lórí àwọn nǹkan wọ̀nyí ó ní àwọn ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn mọ́jọ́ bàjẹ́ àtàwọn míì tó wà níjọba pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú táwọn sì sọ pé kóníkálukú wọn ṣètò bí ètò ìdìbò tọmọyán lórí yóò ṣe wá sílẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ báwọn ṣe mọ̀ àwọn wo bí nǹkan ṣe ń lọ àwọn sì ń fẹ́ kó jẹ́ pé ètò ìdìbò tí ò ní figbá kan bọ̀ kan nú nílẹ̀ wa nàìjíríà ó ṣètò rẹ̀ lọ́dún 2023 nígbà wọn sọ̀rọ̀ tán ayù náà sọ̀rọ̀ ó lóun dúpẹ́ lọ́wọ́ wọn o ó ní òun sì fẹ́ fi yé wọn pé ọdún 1998 ní ẹgbẹ́ òṣèlú PDP ti wà àti pé nítawọn wà fún ìjọba àwa ara wa tọmọyàn lórí ó ní lóòótọ́ àwọn làwọn wà nípò agbára fún ọ̀pọ̀lọpọ̀ ọdún àmọ́ ń bòdì 2015 ọlọ́run kádàrá pé kí agbára ó kúrò lọ́wọ́ àwọn ó ní agbára sì kúrò lọ́wọ́ àwọn ńgbà tí àwọn fìdí rẹmi àwọn fi agbára lẹ̀ fún àwọn tí wọ́n jáwé olúborí àmọ́ látìgbà náà làwọn ti rí i pé ìjọba àwa ara wa ó ti wọ gàù ìbẹ̀ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard tó jáde láàárọ̀ yìí. lágbàmí ti ọ̀rọ̀ ètò òṣèlú yìí pẹ̀lú kòkò kẹ̀kẹ́ ètò ìdìbò ọdún 2023 INEC sọ̀rọ̀ hmm. ọ̀rọ̀ tí wọ́n sì sọ ọ̀hún ẹjẹ́ àtọ́jú ọjà dínà kẹ́ẹ̀ tó gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ kú ìkàlẹ̀. ajá balẹ̀ ọlọ́run wòlíì táíwò òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ máa ró gbogbo ènìyàn lágbára níbi ìpàdé májẹ̀mú seventy two hours. seventy two hours ní mẹ́síkà àkọ́kọ́lélẹ́yìn ní twenty twenty two power and air làkórí tí ọlọ́run fún pírọfẹ́ táíwò òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ o. ti CAC máa jẹ̀mú àánú gbogbo aládùúwà ó yá ká gbójú wa gbọ́ lára ènìyàn a lọ bèrè fún agbára ọlọ́run tó máa so wá pọ̀ mọ́ ìrànlọ́wọ́ àgbáyé. ìwọ náà wàá darapọ̀ mọ́ àwọn tó máa sọ̀rọ̀ ẹ̀rí ti kọ́ta yìí o. látọjọ́ friday eleven bíi sunday thirteenth march. nígbà tí ọlọ́run bá lu ọ̀pọ̀ àwọn ìránṣẹ́. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi pásítọ̀ adélakùn ayẹwà bukola ajé adéṣẹ́wọlẹ̀ jésù. ìlàjà kétúndé ọlọ́run sọ bẹ́ẹ̀. yẹmi david látàbúlẹ̀. gani ológun ara. prọfẹ̀tà ìwọ òjò bàbá ìṣẹ́jú orí afẹ́fẹ́ yóò máa sọ tẹ́lẹ̀ yari yóò máa ṣẹlẹ̀ lójú ẹsẹ̀. láti wọ́rọ̀dù ń bàdàn. bó ti jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun. ọ̀sẹ̀ gẹ́rẹ́ ní mẹ́síkà ground ní kẹ́ ẹ máa bọ̀. bàbá ti wọnú àdúrà. láago mẹ́sàn-án lọ́jọ́ friday eleven. ọjọ́ monday ní kùtùkùtù la máa ṣorí ọ̀fẹ́ o. wàá gbàgbára ọlọ́run tó máa sọ́pọ̀ mọ́ ìrànlọ́wọ́. translation made easy kí lè bo ẹ̀kú lé ẹ̀ka àbọ̀ oyin mú sí mi ó mọ́ mi lójú ẹ̀kú palẹ̀mọ́ ẹ̀lẹ́ ń bẹ̀rùn ìjábẹ̀ ìkólẹ̀ máfòlòlò fọhùn ó gbẹnu tán gbogbo wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti wà nínú ìwé ayan ògbúfọ̀ tuntun látọwọ́ nkọ̀wé ambassador adédọ̀tutù di adéníyè gbogbo ẹni tó bá kàwé yìí ni ó lè máa sọ èdè òyìnbó tó dáa tí ò ní sọ èbó obú mọ́ torí èdè yorùbá àti òyìnbó tó yanrantí la fi ṣàgbékalẹ̀ translation made easy tma is a teach yourself english language textbook in which men many Yoruba words, phrases, and sentences have been translated into English language to enhance your spoken and written English. The book, Translation Made Easy, will be launched soon at David Ajiboye Hall, Fresh FM, Challenge Ibadan. You can pre-order the book now, pending the launch date. Ẹ pè nọ́mbà yìí láti sọ̀wọ́ sílẹ̀ dìgbà tá a kówé náà jáde. zero seven zero six three eight two four zero nine three. one thousand naira péré ni TMA pẹ̀lú TMA wàá sọ èdè òyìnbó àti Yorùbá tó dáa láwùjọ. job. nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀. èyí ló mú àjọ serich peer eye care foundation. máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀. fún gbogbo olùgbé ìlú ìbàdàn. àti gbogbo agbègbè rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo àwọn tó b bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa. ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ bàbá bá mi ṣètò ayé mi yá jésù olóore ọ̀fẹ́ àtàláàánú tún ti ṣetán láti fi àánú dáhùn àdúrà àwọn tó bá lè képe tó sì lè tọ́wọ́ síbi ìṣòro àṣálẹ̀ agbára power night tí yóò wáyé ní orí pápá ìṣeré liberty stadium tó wà ní òkè àdó nìbàdàn ní aago mẹ́wàá àṣálẹ̀ di àfẹ̀júmọ́ gbẹ̀rẹ́ ìṣòro ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrin oṣù kẹta ọjọ́ friday àkórí jẹ́ kí afẹ́fẹ́ kó fẹ́ níbẹ̀ ni ọlọ́run yóò ti máa lo òjíṣẹ́ rẹ̀ wòlíì àti ajínrere ezekiel akébíyìmá tinú ìjọ christ power evangelical crusade international aka Christ Prophetic Chapel tí Reverend David Akérèlé náà sì ń bọ̀ láti ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ ìwọ náà má gbẹ̀yìn níbi ìṣòro tó sùn yìí ẹ lè pè sórí zero eight zero three four seven zero five zero five one afẹ́fẹ́ ìtura yóò sì fẹ́ sí ìwọ náà gbà bẹ́ẹ̀ àwọn Christ Media Partners Adégbà Ìbàdàn ló so níbọ̀ wẹ́. ti pọ́ńpì kọ́sẹ̀ àti délùú Ìbàdàn àti pọ́ńpì kórèdè ẹ máa yọ. akórèdè ah, ah, wọ̀lú ìbàdàn gbọ́dọ̀ jẹ̀jì kí afakọyọ. tí pọ́ńpì concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fini lọ́kànbalẹ̀ tó kojú owó. an fasikọ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wa tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ẹ ti jàǹfààní ẹ̀dínwó. pilọ́n ṣe é sílẹ̀ wa tó wà mọ́níyà. àtìlágùn. gbé mẹ́lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì í yín kú oríire. táàmù wa rẹ ni tí o ti gbàwé gbárí sí tilẹ̀ rẹ. abẹ́wò ti ra yè wa mọ́bi tilẹ̀ yín wa. ẹ kàn sí ọ́fíìsì wa báyọ̀ fẹ́ ni. tí pọ́ǹpì wà nọ́mbà twelve. ọ̀làdòk circle street by a plus guest house àrí avenue ní bodijà ìbàdàn ẹ tún lè gbé zero nine one five two two two two two zero five késekése lẹ́ni tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa ẹ gbà bẹ́ẹ̀. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ẹ a nílùú ìbàdàn. tí pọ́ǹpì concept developer that cares. bí a bá ń jẹun bí a bá ń jẹun bí a bá ń fi tẹ́ wọ kò sóhun tó dùn bíi káwáyé káráyé wá káráyé ṣe ká bímọ tó yàn tó yanjú kíkú rẹ tó pọ̀jù ẹni dé pa Isaac Oyèdélé Adégòkè you live that fulfilled life gbogbo àwẹ̀ bíi pa Isaac Oyèdélé Adégòkè tilé morakiyan ẹ̀rípa ìpínlẹ̀ Ọ̀ṣun ń kéde ìpapòdà bàbá wa bàbá rere pa Isaac Oyèdélé Adégòkè ẹni tí kú sí lọ́wọ́ ṣẹ́ lẹ́ni ọdún márùndínláàdọ́rùn eighty five years ọjọ́ Friday ọjọ́ kẹrin oṣù kẹta ọdún yìí Friday fourth March twenty twenty two ní ìtẹ́ òkú nítẹ́ ẹ̀yẹ yóò wáyé nílé wọn pẹ̀lú ìsìn alẹ́ onígbàgbọ́ ìgbàgbọ́ ládojúkọ nísáyọ̀ hotel ẹ̀rípa ìpínlẹ̀ ọ̀ṣun láago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ sátidé ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún yìí saturday fifth march twenty twenty two ní sèkéyìn yóò wáyé fún wọn ní first baptist church ẹ̀rípa ọ̀ṣun state láago mẹ́wàá òwúrọ̀ kí ètò ayẹyẹ ìgbàlejò tó wáyé ní pápá àṣẹrí ẹ̀rípa community high school bàbá bukola bàbá wọlé àti yábọ̀ bàbá kúnlé bàbá títí bàbá bọ̀dé àti fúnmi bàbá tóyìn ó dìgbà o olùkéde àwọn ọmọ àti ọmọ ọmọ nígbà tí ọlọ́run dá ìkólọsíọ́nì padà àwọn sì dàbí ẹni tí ń lá àlá. mi fún mountain of restoration òkè ìmúpadàbọ̀sípò tó gbé ìpàdé olóṣooṣù wọn dé eléyìí tó máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ thursday kejì ní gbogbo oṣù sí ọjọ́ sátidé ọlọ́run oníṣẹ́ ìyanu tó ń dá ìkolo ẹni padà fẹ́ dá ìkolo tiẹ̀ náà padà bó o bá lè farahàn nínú ìpàdé àdúrà tóṣù yìí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmúpadàbọ̀sípò restoration thursday kejì nínú oṣù yìí ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday aago mẹ́rin ìrọ̀lẹ́ nígbà títí ọjọ́ sátidé máa jẹ́ àrọ̀tọ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ pastor solomon adéwálé ọlágbájú àtọ̀pọ̀ rẹ̀ ń ọlọ́run alààyè ní ọmọ pẹ̀lú bàbá wa ṣiṣẹ́ ìmúbọ̀sípò nínú ayé onípòjìpò mountain of restoration wà ní ọ̀jẹ̀dẹ̀jì kejì behind Ọ̀yọ́ state asphalt kwari ìjàyè along ìsẹ́yìn road akínyẹlé local government ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three eight nine nine six one two four máa bọ̀ kó wá ní ìrírí ìmúpadàbọ̀sípò. òwò academy suite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ ojú pele àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. yàrá tó tutù mímímí. swimming pool tó gbàlà fẹ́. ẹ̀wò tẹ reception wa. ọ̀rẹ́ wa o mọ tó ti tó. spa àti massage chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́ ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwa tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé ọ̀sánsámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé Olusegun Agagu University of Science and Technology, Okitipupa, Ondo State, formerly Ondo State University of Science and Technology. Admission screening exercise for the 2021 and 2022 academic session is currently ongoing into the School of Agriculture, Food and Natural Resources, School of Engineering and Engineering Technology, and School of Sciences. Candidates who scores 160 in UTME, candidates who choose the university as their first choice and second choice or did not choose at all are advised to do a change of institution to OAU STEC as first choice on JAMB website. Direct entry candidates should also choose OAU STEC as their first choice before registering. Candidates are to log into our website on www.putme.oaustech.edu.ng For more inquiries, call 0803 864 3492. Announcer Ganiyu Oke Saliu, Registrar. mẹ́ta lọ́kàn dìde. ọlọ́run nínú ayé wòlíì àtàjẹ́ rere ìsìnkẹ́lá kébìyìmá tó fẹ́ rìnrìn agbára ní oṣù òru agbára yẹn. báwa nù lórí ẹ̀. let the wind blow. afẹ́fẹ́ ìtura fẹ́fẹ́ sí gbogbo èèyàn. lọ́rù friday fatma. liberty stadium òkè àdó ìbàdàn látago mẹ́wàá lẹ́ni iṣẹ́ agbára yìí ti máa bẹ̀rẹ̀. gbogbo ẹni tó gbàgbọ́ nú agbára àdúrà. ó yẹ ká lọ bọ́ lọ́wọ́ ẹ̀mí nira. ìlànà àrùn fẹ́ sí. ó tó àkókò fún gbogbo èèyàn láti fò fáyọ̀. ìwọ náà má dàgẹ́ mẹ́lẹ́ jáde wá ní ìbápadé jésù. nínú ayé àwọn ìránṣẹ́. reverend david akérèlé pẹ̀lú ọ̀pọ̀ wòlíì máa jẹ́mu àtàwọn olórin ẹ̀mí. prophet and evangelist sikẹ́lá kébìmá. yóò máa sọ tẹ́lẹ̀ iṣẹ́ agbára agbára yóò máa ṣe lọ́jọ́ friday four ní liberty stadium òkè àdó ìbàdàn christ power evangelical crusade international christ prophetic temple ní ọlọ́run pàṣẹ ìṣòro agbára ìfún zero eight zero three four seven zero five zero five one gbogbo ẹni tó bá farahàn ló máa sọ tẹsítímọ́nì lórúkọ jésù àmì ó. ajá balẹ̀. mọ jìmí níròyìn ká o mọ jìmí níròyìn ká o. lórí ọ̀rọ̀ àjọ elétò òdìbò orílẹ̀-èdè nàìjíríà tòun ti kùkù kẹ̀kẹ́ ètò òdìbò. lórí ọ̀rọ̀ tinubu tó fẹ́ di ààrẹ lẹ́wà nàìjíríà àti àbẹ̀wò rẹ̀ sí adó èkìtì. àdìsá sì ń sin nǹkan mi bẹ́ẹ̀. tí ó lọ yàwọ ni. òwò náà yàsẹ̀ kò sí wàhálà. anyway ètò òdìbò ọdún 2023, twenty three àjọ elétò òdìbò orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ bí ohun gbogbo ṣe lọ gerege láì ní sí ìdíwọ́ ohun ìdènà àwa ti wà lẹ́nu ẹ̀ kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kùkù ẹnikẹ́ni tó bá fẹ́ ta fèlèfèlè tó fẹ́ ṣe yánmayànmá ó fẹ́ ṣe rán danrandan ìkòkò nígbẹ ìgbómigbá ṣoṣoro àtẹni tí ó tẹ papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo torí a ti ṣe àwọn àtòsílẹ̀ abalẹ̀ ètò ààbò àti ké sí àwọn náà wọ́n ní tẹ́ ẹ bá sì kíyèsí dáadáa àwọn ètò òdìbò kan tó ti wáyé kọjá ńlá fi ṣe é àpẹẹrẹ bí ohun gbogbo ṣe lọ tá a sì fi wo sàkún pé ọ̀dà a ti dán an wò a ti mọ̀ pé rere lolúwa ìpínlẹ̀ Imo ńgbà tá a ṣe báyìí election ń a ti mọ bí ibi tí kùndìẹ̀kùndìẹ̀ wà a ṣàtúnṣe lé lórí ní etí Plateau ti Cross River ti ìpínlẹ̀ Ondo tó wáyé láìpẹ́ yìí wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí tá à ṣe a fi ń gbáradì pé ibi tí àléébù bá wà ká lè ti ṣàtúnṣe lórí rẹ̀ kọjọ́ tó lọ ni lọ́wọ́ tá wá wà yìí o àwa ti ṣetán láti ṣe ètò òdìbò ọdún 2023 kó ohun gbogbo sì dùn kó sì dàn lẹ́bàá ẹ̀ ni wọ́n ti wá ní ebi ẹ̀yà àgbò náà ni à ń fẹ́ ṣe ààrẹ lọ́dún 2023 lóòótọ́ pẹ̀lú bí gbogbo kálukú ṣe ń fà lọ́tún fà lọ́sìn ìpín ẹ̀wà o apá gúúsù ló yẹ kí adíje dupò tí wọ́n gbé gbé wá ṣùgbọ́n bí apá ìwọ̀ oòrùn gúúsù ìyún south west bí wọ́n ṣe ti ń fa ọmọ òye kalẹ̀ ńlá àwọn apá abòmíì náà ti ń dìde àwọn ọ̀hánẹsẹ̀ ń dìgbò wọn ni ṣáwọn ọ̀hánẹsẹ̀ yìí ṣé wọ́n serious ṣé wọ́n mọ nǹkan tán ṣe ṣá wọ́n ní torí pé bí ọ̀tún ṣe ń sọ pé mo fẹ́ ṣàrẹ mo fẹ́ ṣàrẹ mo fẹ́ ṣàrẹ ọ̀hánẹsẹ̀ ń dí ìgbò àtàwọn èèyàn wọn yòókùn hmm. lẹ́kùn làwọn òórùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà wọn ò tí ì ṣe bí ẹni tó gbà kàákà tó ṣe tán láti díje dupò ààrẹ lọ́dún 2023 wọ́n ní sátidé tó bá dẹ̀ máa dùn tí a lóyin ah, ọjọ́ ẹtì friday rẹ̀ láti máa rí kùkù kẹ̀kẹ́ kò tí ì sí alamí pé ẹkùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà ṣe tán láti hmm. díje dupò ààrẹ lọ́dún tí ń bọ̀ ẹ lọ sí ojú ewé kínní sí ìkeje ìwé ìròyìn ti Daily Sun tó jáde lónìí. ọ̀rọ̀ Tinubu wà lójú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune òkè rẹ̀ gan ni wọ́n pé Kwankwaso ti ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano tó sì jẹ́ èèkàn gbùngbùn ẹgbẹ́ òṣèlú PDP ti múra láti gbé kẹ̀kẹ́ rẹ̀ kúrò nù PDP kó lọ sínú ẹgbẹ́ òṣèlú mi ta mọ̀ sí New Nigeria People's Party NNPP kó tó di pé oṣù yọ parí àmọ́ mo rí ìròyìn kan lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard ó ń ṣe mí kàmìkàmìkàmì ọ̀jìnì kan lágbo òṣèlú ní Nàìjíríà bàbá olóyè Edwin Clark ń lọ sọ̀rọ̀ lánàá ó ní àsìkò tó títò lórí tẹlẹ́mù ní Nàìjíríà àti ẹlẹ́yà ní Nàìjíríà tí a lọ sọ pé ẹ̀yà Ìgbò ń lókù tá a dìbò fún fọdún 2023 bàbá Clark ló sọ̀rọ̀ ọ̀hún nígbà tí gómìnà David Umani ti ìpínlẹ̀ Ebonyi tó ṣe ẹ̀ńlẹ́ ń bẹ̀rù sí i ó ní ẹ wàá ẹ jẹ́ ká sọ̀rọ̀ fúnra wa gbogbo ẹlẹ́yàmẹ̀yà ní nàìjíríà ló yẹ kó gbárùkù ti ẹ̀yà ìgbò láti di ààrẹ lẹ́wà nàìjíríà ó ní Umahi tóun sì ń wò yìí pẹ̀lú ọpọlọ tọ́lọ́hún jogún fún òun ni ó já ilẹ̀ wa nàìjíríà gbà kó má bàa ṣubú tán kó ṣubú yakata nígbà tó ń sọ̀rọ̀ nípa Umahi yìí olóyè Clark bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ó ti kángun sí àwọn ẹ̀yà ìgbò báyìí àwọn ló yẹ kó di ààrẹ lẹ́wà nàìjíríà ó ní òun ò wúre fún gómìnà David Umahi pé kí èròǹgbà rẹ̀ kó lè bá wá sí ìmúṣẹ ó wá sọ̀rọ̀ ó ní èrèdí rẹ̀ tó ń fi sọ pé kí àwọn ẹ̀yà Ìgbò kó jẹ́ pé ara wọn láti mú ààrẹ lẹwa Nàìjíríà ó ní òun ò sọ̀rọ̀ nípa àwọn tó wá láti ìpínlẹ̀ Delta àbí Rivers o àbí níbòmí o àmọ́ ẹ̀yà Ìgbò gangan gangan gangan ó ní òun mọ̀ pé ohun tó wù òun yìí ó wù ọ̀pọ̀lọpọ̀ òun sì ń gbàládùra pé kí Ọlọ́run ó fi àṣẹ sí i ó ní nígbà tí wọ́n lọ sí ẹgbẹ́ òṣèlú APC òun béèrè pé kí ló dé ó lọ sọ fún un pé tí àwọn PDP tí àwọn fi gbogbo ara àwọn sìn táwọn sì fi gbogbo ara àwọn jìnkì bá pé àwọn ò fi ti ẹ̀yà Ìgbò ṣe a jẹ́ pé àwọn náà ó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ torí pé àwọn ti sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní òun gbóṣùbà fún Umahi fún àwọn iṣẹ́ àkànṣe amáyédẹrùn tó ṣe ní ìpínlẹ̀ Ebonyi òun sì ń gbàdúrà pé ohun tó wà lọ́kàn rẹ̀ ọlọ́run ó jẹ́ kó wá sí ìmúṣẹ gómìnà Umahi ọ̀hún náà wá sọ̀rọ̀ padà ó ó dúpẹ́ lórí torí tẹlẹ́mù tó gbàdúrà fún àtàwọn míì náà tí wọ́n ń wá rere ilẹ̀ Nàìjíríà ó ní mama ilé fóun láàyè pé kóun ó tukọ̀ ọkọ̀ ojú omi ilẹ̀ wa Nàìjíríà náà agbami òṣèlú ó ní ọlọ́run ó mọ̀ ń bùkún ilẹ̀ wa Nàìjíríà o àti pé àsìkò ti tó tí ìṣe olóṣèlú pọ́nbélé nìkan lè yóò sọ pé kó wá di ààrẹ ilẹ̀ Nàìjíríà ẹ mọ̀ mú àwọn míì náà tí wọ́n ní okòwò tí wọ́n sì ní ọkàn àti ṣokòwò náà pé kán wá túkọ̀ lẹ́wà nàìjíríà kí lẹ́wà nàìjíríà ó lè bá a dá ni kọ́mọ̀ jẹ́ pé àwọn tó jẹ́ pé ìmọ̀ òṣèlú nìkan ni wọ́n mọ̀ kò tí nìkan ni ọmọ túkọ̀ lẹ́wà nàìjíríà ọwọ́ aṣọ ó ní ẹ ká sọ̀rọ̀ kan fúnra wa o ṣe rí aṣáájú tó bá da àti tó bá kù díẹ̀ káàtó ọlọ́run ní ń fún èèyàn ó ní ṣe rí aṣáájú tó bá da bọ́lọ́run bá fẹ́ràn orílẹ̀-èdè yóò sì fún ní aṣáájú rere bọ́lọ́mbà ń bínú sórílẹ̀-èdè lọ́wọ́ aṣáájú burúkú ni ó fún kó lè bá àfin wọn lápè dáadáa ìdí nu tó fi jẹ́ pé bẹ́ẹ̀ nìkan bá lòun gbójú agan tàbí òun ṣépè fáwọn tí ọlọ́run fi ṣaṣáájú bí ìgbà tó jẹ́ pé ó fẹ́ kọjú ìjà sọ́lọ́run ni àfikọ́ ṣàfàánú hàn fún wa. ìbá mi. ojú ìwé kọkànlá ìwé ìròyìn ti Vanguard ibẹ̀ ló Tinubu wá sọ̀rọ̀ lójú ìwé ìkọkàndínlọ́gbọ̀n hmm. ìwé ìròyìn ti Nigeria Tribune gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó sẹ́nẹ́tọ̀ Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe ìlérí ó sì jẹ́jẹ́ pé borí bá bóun ṣe tóun sì dé ipò tóun di ààrẹ lẹwa nàìjíríà òun ó tún kọ rẹ̀ dé èbúté ògo kúrò ní èbúté òfo lọ́dún 2023 bọ́lọ́mbalẹ̀ báwọn ṣe adó èkìtì ló ti sọ̀rọ̀ yìí nígbà tó ṣe ẹ̀lẹ́ńbẹ̀hùn sí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn lọ́balọ́ba lóyè lóyè níbẹ̀ àwọn oríyadé àti àwọn ọrùn lẹ̀kẹ̀ láti lọ sọ fún wọn pé ó wù òun òkóhun di ààrẹ lọ́dún 2023 nígbà tó ń sọ̀rọ̀ náà ó ní tabaníkà wò ó pẹ̀lú ìrìn àjò òun ní òṣèlú òun mọ ohun tó tọ́ sílẹ̀ wa nàìjíríà òun sì mọ ohun tó yẹ òun lòun mọ ohun tó kàn fúnlẹ̀ wa nàìjíríà òun lè ṣe tí ìrẹ́pọ̀ wà ní nàìjíríà tí gbogbo ọ̀rọ̀ ó pa àhẹ́ tó sì ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ti ètò ààbò lẹwa nàìjíríà tí ó di ohun ìtàn ó ní ọrọ̀ ajé lẹwa nàìjíríà sì rèé tó mú kún kalẹ̀ yìí òun mọ tóun ó ṣe tí ẹsẹ̀ rẹ̀ ó fi mókun tí egungun ẹsẹ̀ rẹ̀ ó sì nàró yányán tí gbogbo ọmọ nàìjíríà ó lè jẹ tí wọ́n sì mu ní inú ìdùnnú àti ìfọkànbalẹ̀ tinubu tó jẹ́ pé igbákejì gómìnà bísí ẹgbẹ́yẹmí ló léwájú tẹ̀lé e àti àwọn míín náà tó jẹ́ pé tinubu agenda fún 2023 òun ni wọ́n gbèrú wọ́n ní sẹ́nẹ́tọ̀ dayo adéyẹyẹ àwọn náà wà ń bẹ̀ pẹ̀lú olóyè pius akínyẹ̀lú rẹ̀ àti ọ̀nàrẹ́bù james falẹ́kẹ̀ẹ́ nígbà tó ń bá àwọn orí adé sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ó ní ẹ wò ó Tinubu nígbà tó ń bá àwọn orí adé sọ̀rọ̀ Tinubu ní gbogbo ohun tó yẹ kí èèyàn ní láti di ààrẹ ni òun ní ó ní òun mọ bí ìpínlẹ̀ Èkó ṣe wà tẹ́lẹ̀ kó tó di pé òun di gómìnà ìpínlẹ̀ Èkó Tinubu sọ̀rọ̀ pé òun ni gómìnà àkọ́kọ́ tí ọkọ̀ máa sanwó wáyẹ́kì fáwọn ọmọ sẹ́kọ́ndìrì hmm. nígbà tí òun wà ní gómìnà ó ní bóun bá sì tún di ààrẹ òun tún fọwọ́ sọ̀yà pé òun ó ṣe bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ ewì ti adó èkìtì ọba rufus adéjùgbé sọ pé tinubu ní gbogbo ohun tí èèyàn ní láti di ààrẹ lóòótọ́ ó ní béèyàn bá sì dìbò fún yóò di ààrẹ gidi ó wá sọ̀rọ̀ ó ní tabaníkàwọ́ gbogbo ohun tó ti dánwò ní ìpínlẹ̀ èkó kò sí àní-àní ń bẹ̀ pé ó ti fìtàn balẹ̀ aṣíwájú ti ní ipa rere nínú ayé àwọn èèyàn jákèjádò ilẹ̀ nàìjíríà ohun tó sì ṣe sí ìpínlẹ̀ èkó ó wà ń bẹ̀ dọ́là kí ọlọ́run jọ̀ọ́ kó dé ìyànjú rẹ̀ ládé nínú ọ̀rọ̀ tiẹ̀ alága fún ẹgbẹ́ àwọn orí adé àtọrun lẹ̀kẹ̀ ọba adéjùwọ̀n ló sọ pé òfin lẹwa nàìjíríà fààyè gba ẹni tó bá péye láti dupò tó ó wùnú wọn o kọ́lọ̀ ń jẹ́ kó wọlé àṣẹ ńbẹ lójú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ẹgbẹ́lẹ́ ìbẹ́lẹ́ ń já ká fi kọjá lọ sí ojú ọjà lórí ọ̀rọ̀ ti Timothy Adegoke, tí wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò ńjọ níyìn tí gbọ̀nàgbọ̀nà gbọ̀nàgbọ̀nà ẹjọ́ rẹ̀ tó sì ń tẹ̀síwájú ibi ọ̀rọ̀ dé rèé o wọ́n ní ẹni tó ní ilé ìtura hilton hotel and resort tó wà ní ilé Ifẹ̀ ọ̀hún ní ilé ìtura tí Timothy Adégòkè tó dé sí ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2021 mọ́jú ọjọ́ kẹfà tí ikú pojú rẹ̀ dé ní ọ̀nà tó jẹ́ pé ó hàn rẹ̀ ń tẹ̀ tó sì yani lẹ́nu jọjọ tó pè fún gbọgbọ́nọ́gbọ́nọ́ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n ní wọ́n ti gbé ọ̀mọ̀wé Raymond Adédoyin ńgbà wọ́n tún lọ fojú wo ó ba ẹjọ́ lánàá àtòun àtàwọn mẹ́fà míì tí wọ́n jọ kó lọ síbẹ̀ wọ́n ní wọ́n ti sọwọ́ wọn lọ sí ọgbà táyérọ ti ọgbà ẹ̀wọ̀n Iléṣà correctional center láti ọwọ́ ilé ẹjọ́ gíga tó fi àpèrè sí Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí adájọ́ tó wà lákàtà ọ̀rọ̀ adájọ́ àgbà fún ìpínlẹ̀ Ọ̀ṣun onídàájọ́ Oyèbọ́lá Adépélé Òjó náà ló pa á pé ó yá kí wọ́n gbé odi correctional center tí ń bẹ ní Iléṣà wọ́n sì lọ́ọ́ fi síbẹ̀ àtòwọn àtàwọn mẹ́fà míì lára àwọn tí wọ́n sì jọ dárúkọ wọn pé wọ́n jọ wà tí wọ́n jọ fi ẹ̀sùn náà kàn lágbérí adédèjì adéṣọlá òun jẹ́ ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n magdalene chiefuna ẹni ọdún mẹ́rìnlélógún adéníyì adérọ̀gbà ẹni ọdún mẹ́tàdínlógójì olúwálé lawrence ẹni ọdún mẹ́tàdínlógójì oyètúndé kazeem ẹni ọdún méjìdínlógójì àti adébáyọ̀ kúnlé ẹni ọdún márùndínlógójì wọ́n ní gbogbo wọn ti lọ fi wọ́n wọ̀ síbẹ̀ lásìkò tá a wà yìí tí ìgbẹ́jọ́ ó tún di ọjọ́ míì tí wọ́n kéde rẹ̀ wípé yọmọ tẹ̀ wájú ẹ lọ tààràtà sí ojú ewé kẹrin ìwé ìròyìn ti Daily Sun tó jáde lóòrọ̀ tòní. ajá balẹ̀. ajá balẹ̀. má ṣílẹ̀kùn ọ́ ah, ẹ̀gbọ́n mi kí ló ń eh? ṣe yín tẹ́ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh? musta mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, mo ti ń fò pẹ̀lú Mustapho, ibà mi ti lọ. Mustapho, ọkọ̀ ibà, ara ti yá gágá o, Mustapho ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. Christ the Love Evangelical Ministry ti pé ọdún méjìléláwàyọ̀ ìjọ àyànfẹ́ Kristi lónìí ẹ wá bá wa yọ̀. Christ be Love Evangelical Ministry number one CMS pastor. stop ìyànà church ìwòròdú ń bàdàn ó pé ọdún méjìlélógún o. Hallelujah ọpẹ́ wa ràgùdù bàǹbà hẹrìmọ́ni pàpà jùlọ lọ́wọ́ àwọn òkè ẹ̀mẹ́yẹ ìfòròyìn tọ́lọ́ ti lè lórí pẹpẹ mímọ́ olúwa bàbá wa ẹ̀mú ọlọ́wẹ̀rẹ́ reverend dr ẹ̀sọ́ mọ́sẹ̀yà prophet akibiyi max reverend iyo falade pastor evangelist olùkọ̀tún prophet emma ayọ́lágójú àwọn tí wọ́n ti kọ kúgbú orin bíi mama wa bọ́lá rẹ evangelist ọpẹ́ alábí evangelist dr bisi aláwìyé àlùkò evangelist bukola akẹ́ adẹ́sẹ̀wẹlẹ̀ jésù elijah akitóde ọlọ́run sọ bẹ́ẹ̀ abj gospel musician christ beloved mass choir ìsọjí láàfin bẹ̀rẹ̀ lọ́jọ́ thursday march three twenty twenty two láago márùn-ún ìrọ̀lẹ́ friday march four ní ìṣòro àgbáyamuyamu bẹ̀rẹ̀ laago mọ́kànlá alẹ́ sunday march six ní ìdúpẹ́ o bẹ̀rẹ̀ laago mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú àkòrí from grass to grace prophet johnson àti pastor mrs victoria adiago lólùgbàlejò telephone oh eight oh three four seven two five five eight five yéésù ọba àrà retí rẹ mọ́gbẹ́yìn bẹ́ẹ̀. ìròyìn níyàjóyàjó ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àríyá àsápajúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣètọ́rí pé mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín ò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kété ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn ò ké síjọba ní ìsìnkú wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́. sacred gold real estate ramadan promo lẹ́yìn o. ẹ̀dínwó twenty five percent tí oníbàárà báyọ̀báyọ̀ ni. ilé iṣẹ́ alájà jẹ́wọ́ góòlù tó ń talẹ̀ rálẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́lọ́kùnrin ní o. twenty five percent Ramadan promo blessed land tó wà ní alápákó ní ten minute drive sí tóge tàǹtà ní one point five million eight fifty ní lọ́wọ́ yìí o. bó ṣe lọ lórí gbogbo rẹ̀ wá nìyẹn pẹ̀lú estate wọn tó wà lẹ́yìn redemption kan bẹ́ẹ̀ àwọn ilẹ̀ oko tó wà ní òní alápákó ládojúkọ express farmland tó wà ní mapa Adeleke University eléyìí tó wà lójú ọ̀nà Ìbàdàn ìsẹ́yìn pàlúlẹ̀ oko tó wà lójú ọ̀nà Ọ̀yọ́ ìsẹ́yìn promo ńlọ lórí gbogbo ẹ̀ Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ expressway farmland tó wà ń bẹ̀ yẹn náà gbogbo ẹni tó fẹ́ ra